Jọlá Jọlá Jọlá Jọlá. Àwọn ni wọ́n tẹ́rì ẹ̀mọ́ gírí, wọ́n tẹ́rì ẹ̀mọ́ wọ̀. Ọ̀gá ti padà kò sí mi lọ́wọ́ o. Ẹ kí wàá ní ìdáná tiẹ nínú pé tọ̀ ọ̀gá àti ìyàwó wọn kọ̀ra wọn lẹ̀. Thank you. Thank you. Láti jọ sọ, ẹ bá mi dùn pé mo mà ti sọ orí yìí. Jẹ́kẹ́ jẹ́kẹ́ jẹ́kẹ́. Ọmọ wèrè. Ọkọ̀ padà gbẹ́sẹ̀ lé mi ni. Wọ́n wẹ̀ wájà ọ̀gá mo ti kú ọ̀gá mo ti kú mo ti kú yẹ́sà mo ti kú ọ mo ti kú ẹjọ́ mo ti kú. Ah, téèyàn bá jà Biafra jọ ṣé mo jọ bá ti lójú ẹ ah, ah, ṣebí bàbá ni eh, chairman ECOWAS ó rẹ gba Abuja lọ́pọ̀lọpọ̀ wọn kàn wá lájà. ìlú Abuja kọ́ wá lájà alukó eh. súnmọ́ kó lè lè celebration wọn lọ́ọ́ lè celebration àwọn pípù yìí. èmi lè celebrate anybody yà má bẹ jà o jọ má fi jà oníjà kan mi o. Okele bọ́ sáà ni wọn kó bu wọn sọ ọwọ́ mi ò ká nǹkan kan. ọwọ́ rẹ ò ká nǹkan kan ọwọ́ tèmi ló wá fẹ́ ẹ̀ àbí alajà ní forí ní forí gbọgbẹ èmi ò lè jẹ́ kí èèyàn la kàn mọ́ mi lórí. ọgbẹ́ tó wà lójú ẹ̀ gan oṣooṣo kò ti pọ̀ ju tó wọ́n fẹ́ fún ẹnu ilé lọ wọ́n lọ rè fara gbọgbẹ́ bọ́ọ̀bà gbàtà kó gbàtà wọ́n lọ wọ́n lọ làwọn jàre. so ń gbọ́ èmi èmi èmi ni mo ráyè wàhálà ah. kí lọ́ọ̀dì wọn mú kẹ́lòmíì sọ pé à ibi tí mo ti di àwọn mú kọ́ ló yẹ kí ti di àwọn mú ah. jọ́jọ́jọ́ torí ọlọ́run o oníṣẹ́ tán gbóni kálukú fún o ṣebí inú lẹ́nu wọ́n ti ń bọ̀ kí ló dé tí wò ó ṣe làwọn. Ah! ọlọ́run mélòó legun ara mi òkèlè ní sọ́nù lẹ́kọ̀ọ́ jẹ́ ká lọ wá wá lọ làwọn bí. jù mí lọ eyín ẹ̀ gan ó tóbi jọ. tí ó dẹ̀ ń ṣàjòjì sẹ́yìn náà bó ṣe ń lọ ni. àti iṣu àti òun ṣàjòjì sẹ́yìn ṣé òun gbọ́rọ̀ kọ̀tọ̀kọ̀tọ̀ tó ń jáde lẹ́nu. ẹ má bẹ̀rẹ̀ sọ. so inú ẹ̀ ń dùn pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ń lọ nínú yẹn. irú ọ̀sẹ̀ mọ̀ pé tiktok máa ń powó ó lè jẹ́ brand kan bóyá wọ́n ti tiktok lọ́wọ́. tiktok wọ́n kàn tap tèmi mọ́ra níyàwó méjì fún ẹ̀yin sálẹ̀ fẹ́ gbádùn ẹ̀yin náà lọ fèsì wàhálà tó wà bẹ̀rẹ̀ mi ní kí n lọ làjà wọ́n ní kí ló sẹ̀ ní ẹnu lé kúndẹ̀ láyọ̀ ni sáàsẹ̀ jọmọ. kí ló dé tó fẹ́ fún mi sí kí ni mo ṣe fún ẹ. yóò lè fún yín nísìnyí. kí ni mo náà bá ti tẹ́sán náà bọ́dọ̀ yín náà ní gbádùn. ọkọ yẹn ní balẹ̀ ọkọ bàbá ẹ̀ ò ní balẹ̀ ọkọ yẹn ní balẹ̀ ọkọ yẹn ní balẹ̀. mo lè pinnu sọ kí ló fa gbogbo náà nàná yìí. ṣé ló bó ṣe múra kankan sí mi kí ló ń ṣe yí ẹ ẹ fi mí kọ́ balẹ̀ yín obìnrin yìí kí ló ṣẹlẹ̀ náà. títí mi ni mo dúró ṣe bí. quiet ṣé wàá ti fi mo ti ń gbàdúró yín ni àti ta ni mo ti ń gbọ́ tẹ́ ń pariwo tẹ́ ń pariwo tẹ́ ń halẹ̀ bọ́ ara yín ẹ fẹ́ sọ́lé ìjọjà fún mi ni. now look ṣé ń gbọ́ mi sí ṣé ni tẹ́ bá ń ba bẹ́ ṣe ń ba lọ yìí tẹ́ ẹ̀ dá gbogbo ìwà pálapàla yìí tẹ́ ẹ̀ dá dúró ẹ máa fi lé ìgbàdàn lásìkò. Ah, kí ni mo ṣe. I'm telling you that shut your mouth up. kí ni wọ́n lè kí ni mo ṣe kí wọ́n lè mọ kí ni mo ṣe báyìí kí ni tèmi. pẹ̀jú wọn. wá wá má fi oko mi dáná ọjọ́ kan báyìí lè yan ọkọ ẹ ní ìnìmọ̀ kan fún ẹ nínú lẹ́yìn kí kò bọ̀wọ̀ fágbà jẹ́jẹ́ mi ni mo fẹ́ ọkọ mi níṣu lọ́kà láàárọ̀ ọjọ́ mi mo ṣiṣẹ́ láti bẹ̀rẹ̀ láfi débi ta délé ni ìwọ ọmọ ọsàn kan wà lè dé lọ́sàn-án gan kó wá mhm. fẹ́ gbalẹ̀ mọ́ mi lọ́wọ́ kò possible kò possible. Ah. <laughs> yẹyẹ nọọtù ẹ ń wá àwọn ẹgbẹ́ yín àbí àwọn ẹgbẹ́ yín wà mọ́ṣúárì tẹ bá wọ àwọn sẹẹtì yẹn máa dé mọ́ṣúárì kẹ tó rí wọn ẹ̀yin tó kú má kú àmọ̀nà ọ̀run wá lọ olóòórùn ìyálé arọmi má wẹ ọ̀tá pákó ẹ wọ ẹ jẹ́ kí mi sọ fún yín o ìyálé tí ẹ bá ṣọ́ra nínú ilé inú ilé ìmọ̀ gbọ́dọ̀ mọ̀ yín ó lọ́wọ́ gbọ́ inú ilé ìmọ̀ gbọ́dọ̀ mọ̀ yín ẹ tútù tútù là ń bá lé olúwẹrí mm. nígbà tó délé mi tútù ló bá mm. ẹrù pẹsẹ náà ló fi wọlé wá mm. ló fi wọn ranjú òsì jíde sọgbọyàwó etí o bàbá jíde. ọyẹ ẹ kọjú sí mi báyìí ọ̀rọ̀ yín lẹsí jíde jíde jíde wò lẹ pariwo ìgbà tẹ ẹ sọ ti ẹjọ ṣé mi pè jíde ni. ọkọ mi ni mo pè ẹ wo ètò ẹjẹ kájọ ìwọ ló nánú wá fọkọ lọkọ ọkọ mi ni mo pè ẹjẹ kájọ fèsì ara wa mi fèsì ẹjẹ kájọ tá a wà wá mi ò ráyè ẹjọ́ pẹ̀lú ẹ ẹ gbọ́ ọkọ mi ni mo bá lẹ́jọ́ kì í ṣe òun ló gbé ẹwọ òun náà ló máa gbé títà e padà. Oh, kò sí wàhálà ẹ wo ẹ jẹ́ kí sọ fún yín ìyálé mi mi sọ́ọ́rí nílùú lẹ́yìn ìkòkò òní gba omi kó gba ẹ̀yìn kó tún gba ṣanṣan nú ẹ̀. níbo ló ti rí tan pẹpẹ báyìí níbo ló ti rí ẹ pẹpẹpẹpẹpẹ bíi typewriter wọn fi ṣe ẹni wọn fi ṣe ayé lẹ́nu tó ní sinmi tó ló wọn ṣe fẹ́ balẹ̀ nígbà tó wá fẹ́ ọkọ ọlọ́kọ tó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ gbẹ àwọn ẹgbẹ́ ẹ kẹjọ máa tó bọ̀ kó ga ó wá tó ti ga tó ó wá fẹ́ dáyà àgébẹ̀ ó fẹ́ babẹ̀ jẹ́ tó bá gbé tẹ́ ṣe tẹ́tẹ́rẹ́ tẹ́ dàbí àpẹẹrẹ tí wọ́n gbé lọ oko ṣì nígbà tẹ́tẹ́rẹ́ tẹ́ rírà pàtà dàbí àpẹẹrẹ tòmátò lẹ́nu tèmi sẹ́yìn gba ní kí nìkan náà tí o tí kú o tí mọ orúkú tó máa pa ẹ̀yin lẹ́mọ́ ẹnu ẹ̀ ló wáyé ẹ̀yin lẹ́mọ́ kú ẹ̀yin lẹ́mọ́ ẹ̀yin lẹ́mọ́ kú máa pa yín bẹ́ẹ̀ ṣe wọ́n yìí ẹ̀yin lẹ́mọ́ kú ọmọdé kò sí bá mú kọ́mi dáná lọ́sẹ̀ fún akọ ó tẹ̀ mọ́ ọ̀tẹ̀ bàbá bá ó tẹ̀ mọ́ bá mi wé fún ọ ó tẹ̀ mọ́ ọ̀tẹ̀ pé kí lọ́jọ́ fún ọ. lọ́jọ́ síbẹ̀ yẹn mo ní lọ́jọ́ síbẹ̀ yẹn lọ́jọ́ síbẹ̀ yẹn. mo tó fojú mi mi rí látara àtàrà tó ti sílẹ̀ tó bá mo kọ́ mi rí. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ìwé tẹ̀ ẹ gbọ́dọ̀ lọ́jọ́ kò síbẹ̀ lọ́jọ́ kò síbẹ̀ ilé olórogún kìkì ọ́. ṣé yóò tún lè ké mọ́ ni ṣé yóò láǹfààní àti ké mi ṣé yóò láǹfààní àti ké mi. ilé ọkọ mi àgbà mi. èyàn ò lè jẹ èyàn tún lè ké. níbo ló ti gbé wẹ́rẹ́ ah, wá. ó ga ọ̀gá ẹ̀ wà nínú ọkọ ẹ̀ kó bá ti kó bá ti lè kò lè rárìn kó lè ké. ẹkú pa mi ẹkú pa mi. àgbà tó bá kálẹ̀ kọ́kọ́ àdàbí tó bá jẹ́ pé ẹ̀rọ ọmọ bí ẹ̀rọ ọmọ bí láti jà olú ọ̀fẹ́. kábẹ̀rẹ̀ wo nílé máa ní sinmi. ìgbà wo nílé máa ní Leave me talk. about what? Sorry, go my single. Bàbá Jídé. Ìwọ náà ṣàmùkọ́ àtìgbà not know, ti ń gbé ní ẹ́stétì. Ó sọ pé gbóhùn wa rẹ̀. Àtìgbà tó ti mú ọmọ to ti mu ilé. She's been one trouble with the other. You know. Mm-hmm. Nífẹ̀ẹ́ mi náà eh, you know the kind of person she mm, is. What of the kind of person you are? nífẹ̀ẹ́ mi náà ló máa dà gbogbo ẹ̀ lé lórí nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́ mi ìwọ ń kọ́ mo ti láyọ̀ mo ti láyọ̀ mo what of you ẹ̀ náà tá a bá ń bẹ́ràn wí ká bẹ́ràn wí. don't don't don't don't give me that don't give me that tí nífẹ̀ẹ́ mi bá ṣe bí ọmọdé ìwọ ṣe ṣe bí àgbàlagbà yes i'm asking you. am i supposed to. what what what what, what do you mean Say, okay nífẹ̀ẹ́ mi kọ́ máa jókòó ìyàn kan ní lọ bá ìyàn kan ní wájà ìyàn kan ní tán ó dẹ̀ máa ṣe ṣe bó ṣe máa ṣe yẹn yes i know you can be sweet but you can do better ìwọ náà níbi kan tó ti ní ọmọ yẹn lára náà ẹ̀yin méjèèjì lẹ́tọ́ nira yín lára ẹ wá ní èmi lára in return yes na ṣe fẹ́ pé mi lẹ́mìí ni. òun sọ pé kí n máa ṣe bí àgbà am i supposed to be pampering your girl. no just just hear just just look at what you're saying you just hear yourself. is that why you're walking out? Jide. ṣé mi ti tún wá lẹ́nu ọ̀rọ̀ mi pọ̀ láàrin wa àti ìyáálé ẹ̀ ìjà ọ̀la ìjà ti rọ̀lẹ́. Oh, baby, I can't take this any longer. Ah, kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Èèyàn ah, kan ò lè máa fọwọ́ lálẹ̀ fún mi nílé ọkọ mi. Ah, bó ṣe fẹ́ ẹ, náà ṣe fẹ́ èmi náà. Kó sàgbẹ́jẹ́ mọ́wọ́. any little thing báyìí kò ti ń bi ní wọ́n bá ní wọ́n gbóná wọn láìṣọ́ka wá ṣe sùúrù èmi lè rí báyìí why do you need to shout we are having a conversation à ń bára wọ́n sọ̀rọ̀ ni kò tí ì fariwo. ó máa fariwo ó máa fariwo jọ́ torí ọlọ́ọ̀mí ò bá torogún wáyé kẹ́nìbọ̀dì kó má bà mí láyé jẹ́ kí ló dé ṣé èmi nìkan ló máa kọ́kọ́ fẹ́ léèyàn ni kó tó wá ọmọ ẹ̀ bá ṣọ́ o kó tó wá ọmọ ẹ̀ bá ṣọ́ o bíbẹ̀ kọ́ tí ò bá wọn kún èmi kò ní gbà láàbọ̀ lọ́wọ́ àjọ máa ná tọ́ bí owó nínú ilé yìí ni wo má nífẹ̀ẹ́ mi má nífẹ̀ẹ́ mi ò dẹ̀ sọ fún mi ò sọ fún mi pé ìyà fẹ́ wá fi mí jẹrè nínú bíbá yìí ó fìyà jẹ mí. ṣe sùúrù gbogbo kò ní ìdí gbogbo ìjà tẹ̀ ń ja ìyókù lówó mi ìdí you don't need it kí ló burú pé mò ń sọ fún ẹ pé ìwà àti ìyáálé kẹjọ wà nítubí nù bí just live peacefully nǹkan tó fẹ́ mò ń ṣe fún ẹ nǹkan tó náà fẹ́ mò ń ṣe fún kí ló wá fàjà tẹ́ ẹ bá tiẹ̀ lè ṣọ̀rẹ́ kó kún dandan kẹ́ ṣọ̀rẹ́ tẹ́ ẹ bá lè ṣọ̀rẹ́ filẹ̀ kó wà láyé ọ̀tọ̀ ẹ ìwọ náà má tọ̀ òun náà dẹ̀ ní tọ́ ẹ ẹ kò ẹ ní ìdíje gbogbo ìjà ń jà yẹn ṣe bí mi ṣe bí mi i'm your husband èmi ló ní business pẹ̀lú face me fi vou lẹ̀ gbogbo jago help me now ẹ fẹ́ ṣe mí léṣe ẹ fẹ́ ṣe mí léṣe john now. I'm sorry. Uh-huh. I'm sorry. <laughs> I'm sorry. Me ń me mi fi mi lọ́kàn balẹ̀. Mo rí ma fi lọ́kàn balẹ̀. Sọ́mọ́sán. Aṣọ àtọ́jú. Kí ni? Ah. kí ló ṣẹlẹ̀ ṣe bá ti sọ̀rọ̀ tán. jọ̀rọ̀ ṣì mí lè wọ́n ju mi <laughs> ṣe bá ti sọ̀rọ̀ tán. ẹyin kí ló wá fẹ́. Ah, okay let's go to my room. to your room ibo ló ń jẹ́ yín tí ló ṣe ń bẹ̀. my room. Ah, eh. your room tó bá fọ ọkàn kìíní èmi tó èmi tó yẹ kí n fi sí mi o tún ní kárí go into the room. ẹ ò ní ṣe wàhálà kúrò. as in o mi ní stress ẹ wà á má sálọ wà bẹ́ẹ̀. ṣe lè parọ́ fún mímú nǹkan tí mo fẹ́ ṣe lọ. bàbá gidi o. ìbéèrè kan lèmi ò bí ọ̀hún ṣé kìí ṣe pé ìwọ fúnra lára rẹ òun fi kan kẹ̀kẹ́ àbí ọfẹ́ràn kan jù bóyá ìyẹn bá ń ṣe bẹ́ẹ̀ ni n ti máa bòbí nù ọ̀nì ni àwọn máa jà kiri ni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ ni. kò omi náà ṣọmọdé mọ́ ọ báwo máa ṣe wá máa fi kan kẹ́kọ̀ọ́ mi ṣe bẹ́ẹ̀ ọ̀tọ̀ làyà àwọn méjèèjì wà gbogbo nǹkan tó láwọn fẹ́ ni mò ń ṣe fún wọn lọ́tọ̀ọ̀tọ̀ ó kàn ya oníjọ̀gbọ̀n ni àwọn méjèèjì hmm, ìjọba wọn kò pọ̀ ní. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ń téèyàn bá fẹ́ ó bàjẹ́ ó ní bí èèyàn ti ṣe. sùúrù lọ́pọ̀lọpọ̀ nìyẹn rìn sí inú kẹfẹ́ nítorí wípé àwa fúnra lára wa àwa la mọ táwọn wa ọ̀nà wípé ìfẹ́ kàn tẹ́lẹ̀ ìwọ fúnra ẹ ó ṣe oníyàwó méje. n tó mú wọn tó fi do níyàwó méje ó nídìí o ìdí tó wá nìyí òun làwọn máa wá rò tí wọ́n bá ti ń gbé wàhálà wọn dé a máa wá ṣe sùúrù o ti gbọ́. wàhálà yẹn ti pọ̀ jù ní. yóò wáyé bẹ́ẹ̀ yóò wáyé bẹ́ẹ̀ ọmọ pé yorùbá bọ̀ wọ́n ní òṣàjẹ́ ń pé méjì obìnrin wọ́n ní òde náà ta lè yín oògùn nírin tí ò ní tàpá kò sí ẹ̀gẹ́yìn múrin gbígbóná ní nǹkan tí bolú ẹ̀ lára yẹn ní ọjà ara yóò jara yìí ó ṣeéṣe kí ìyáálé ọmọ abiná ó ṣeéṣe kí ìyàwó náà ọmọ abiná torí pé àwọn méjì ni wọn ọ̀kọ̀ọ̀kọ̀ rọrùn bẹ́ẹ̀ àmọ́ nǹkan ló ṣe fún mi ọba mi fi ọgbọ́n bá wọn sọ̀rọ̀ léyìí tí wọn ò sí nílé bóyá òpin ọ̀sẹ̀ ọ dá wọn dúró dè mí wọn wá wá gbogbo ọ̀nà tí wọn wá wọn bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti gbọ́ kódà tí wọ́n bá kọ̀ tí wọ́n bá láwọn ò gbọ́. èmi ò mú lélẹ̀ wọn èmi ò mú lélẹ̀ wọn ìjọba bá mi bá wọn sọ. ìwọ fọkàn báyìí èmi ìwọ ló jẹ́ ǹtò ìwọ ló jẹ́ ǹtò kódà bí wọ́n bá gbó mi lẹ́nu mo lè dàgbà jù wọ́n. <clears throat> kò tí ì tó yẹn máa lù wọ́n kò tí ẹ̀ dáná èyí ń lo obìnrin violence ni kódà kódà gbogbo ọkùnrin tí bá ti ń lo obìnrin rí ibú ń bàjá bẹ́ẹ̀ mọ̀ sọ èmi ò lè lo obìnrin láyè ẹ̀ ń tà ṣe ni ó sì kú gbogbo ìgbà mi iṣẹ́ ńkọ́ ṣiṣẹ́ ń lọ. àwọn ọmọ gbogbo wàhálà yìí náà kò jẹ́ kí wọ́n lè farabalẹ̀ concentrate lórí iṣẹ́. Ah, má ṣe bẹ́ẹ̀ o má ṣe bẹ́ẹ̀ o babájídé má ṣe bẹ́ẹ̀ o obìnrin yìí jẹ́ kéèyàn ronú tààrà ó gbọ́rọ̀ obìnrin ó gbé tìṣẹ́gbẹ́ kan báyìí ọwọ́ amúṣẹ lójú páálí iṣẹ́ lóògùn ṣẹ́ o kódà iléeṣẹ́ aṣọ tẹ́tí ń ráwọn aṣọ yìí èrúwó àwọn èèyàn ń jí mi jẹ ni wọ́n ń jẹ dòdò mi wọ́n máa pè mí àyọ̀ǹgì àyọ̀ǹgì àwọn àwọn bàbá jídé ni màá ń gbẹ́sọ sí mi náà kí lè kọ́ iléeṣẹ́ yìí nìyẹn. ẹ <laughs> eh, aven aven outfit. aven avenue. Ah, níbo lẹ ti rí aven ní ìdí wọn ṣe aven avenue mi sọ bẹ́ẹ̀ aven aven outfit. bí a ń aven. àbí ajó kọ bí ẹni fẹ̀yìn abẹ abẹ àmọ́ gbàdọ̀ ṣe. Oh, oh. oh ah, okay, kí ló dé tó mú kọ́kọ́ mọ́tò tí mo fẹ́ gbé jáde. adé ni. ṣọwọ́ òkè kí ló ń ṣọmọ obìnrin yìí náà what is wrong with you. láàárọ̀ yìí má wà fún mi rárá i don't have your time. kọ́ọ̀tù mú mi gbàmúlẹ̀ lọ́wọ́. òfin ah. nǹkan bá lóní kí ni káàkì. kí lè tó ẹ láti mú kọ́kọ́rọ́ mọ́tò tí mo fẹ́ mú jáde sápò. o ò ní fa. èmi ò ní fa mo mọ̀ pé ò lẹ́kọ̀ọ́ náà tẹ̀lé àmọ́ mi lẹ́jọ́ pẹ̀lú ẹ ọkọ tó fẹ́ ẹ sílé ìwà àtẹnikẹ́jọ máa pọ̀ i don't have your time. Hmm. mi ìráyè drama. Mm fún mi ní kọ́kọ́ ẹ̀ jẹ́jẹ́ má wà fún mi rárá torí mi má wà mí rárá rárá. ẹ wo mo máa bẹ̀ wá fún ẹ mo wá fún ẹ torí pé mo fẹ́ rí ẹ ẹni tí o bá fẹ́ rí ẹ abẹ́ni tó bá ń fọ́ fún ẹ òun ló máa wò pé òkè òun ò ní wá fún ẹ èmi máa wá fún ẹ dàrẹ́ẹ̀tì mo fẹ́ rí ẹ mo fẹ́ mọ true colour ẹ mo fẹ́ mọ nǹkan tó ń gbẹ́nu ẹ tí ah, ká tẹjọ táka kájọ tú ara wa. mi ò ní bẹ ta n tó ń wá yẹn ò ní rí. o ò lè mọ true colour mi yẹn ọlọ́run máa jọ ẹ lójú. kò sí wàhálà. ṣebí n tó ń gun ẹ gàràgàrà nípa ọ̀fẹ́ ilé mi ni. Hmm. mọ́tò tí mo ti ń wà hmm. tó o bá nú ọgbà láti ìgbà tí mo ti ń fẹ́ ọkọ mi ni mọ́tò yìí ti wà nú ọgbà hmm. wá ní kémi lọ gbé mọ́tò mi wọ́n ló wájú ìwé mọ́tò tí máa gbé fún mi. pẹ̀lẹ́ ìtọ́forítì ó láìka àròyé ṣá ó bẹnu ó káàbọ̀ ẹ̀kúlé ọkọ tèmi ló sọ pé mo wà ẹjọ́ òṣì orú ẹ lọ́rùn ẹ gbogbo ìwọ̀nba itọ́ tó yẹ kó fi ṣe ra ẹ láǹfààní bóyá tó bá tiẹ̀ ń ṣe gbogbo ẹ̀ mọ́ra á tiẹ̀ lè ṣùjọ́ á di ọmọ fún ẹjọ́ kan gbogbo ẹ̀ lọ́mọ fọ́ tàtí jàpátàpátàpátàpátà ṣé fẹ́ gbọ́ mọ́mọ́ ọbẹ̀ ẹ ṣe eléyìí lèmi fẹ́ gbé jáde lẹ́nu mo fẹ́ lọ fi gara sáwọn tèmi. ọmọ orújú ọ̀rọ̀ lárí ni ẹ olóṣè eh. jọ ẹ lójú nígboro tó ń lọ yẹn tó bá yẹ pé àwọn èèyàn gidi ló bá tò ní hmm. irú ọkọ yìí wà á rí pé àwọn náà ní tiwọn nulẹ̀ hmm. àmọ́ torí gbogbo yín òjò ní rí ìwọ ló eh. kọ́kọ́ máa bẹ́ sínú ilé ọlá o hmm. fẹ́ wá bàjẹ́ mo kọ́kọ́ rọwọ́ ẹ̀ fún mi. pẹ̀lẹ́ ọmọ ọlá kí ni kí ló ṣe. mo kọ́kọ́ rọwọ́ ẹ̀ fún ìjọ. ẹ ọmọ lọ wá fẹ́ mi o mo lọ wá fẹ́ mi o. Ah! Ah! sí ẹrẹ ni àbá yíyá bá bàjẹ́ ni àbí kò fẹ́ já fún ẹ wọ́n á sọ̀rọ̀ pé mo gbádùn ni àbúrò ìbùkún lẹ́lẹ́ rí máa tẹ kọ́kọ́ fi jẹ́ màá kọ́kọ́ fi ṣẹ̀ sáfù náà gbogbo lọ́gbà lọ́gbà ayé ayé tí máa fún jẹ́ o oh, tó tó tó ẹgbọ́ wẹ̀ ẹgbọ́ wọ́ ah, gbogbo wọ́ tí máa mú wọ́ ah. gbogbo kẹ́gì yá ẹ̀ tí máa fún lẹ́sẹ̀. ẹ̀yẹ ah. fún ọ̀lẹ̀ yá mú fún sọ gbádùn ó kàn dé èmi tí máa ti sojú mi gan mi ò tí mi ò tí dá sí i owó ọsẹ bèrè pé kí ló fàjà ọlọ sí ọtẹ débà. sọ nígbà tí wọn bá kó gbogbo eyín ẹmí ọgà kalẹ̀ tí wọn sẹ́yìn wọn kalẹ̀ bíi kanopi ìgbà yẹn lọmọ mọ pé. babajide náà ò ní fẹ́ ṣerú ẹ pẹ̀lú mi. Ah, ah. so ìwọ o support mi àbí. irọ́ mo rí ẹ máa rí i pé one on one ègé mi ì dá sí ìgbà tó ń wa mo wá rí kó di two one mo dẹ̀ wò pé má sì olè ẹ̀dì síbẹ̀ ká ṣe ní tútù kó lè jẹ́ draw. <laughs> so o fẹ́ gbé lẹ́yìn ẹ̀. irọ́ kò sí pé mo gbé lẹ́yìn wọn kí má sì yẹn lè tọ́. that's what you wanna do. That's what that's what you do. I cannot do. I cannot do. That's what you do. I cannot do. You do. Stop. Stop. Ẹ má jagbe mọ́ mọ́. Ẹ má jagbe mọ́. Èmi ni mo bá yín lọ́rọ̀. Èmi ni mo bẹ lọ́rọ̀ fẹ́ẹ̀sì ni. Fẹ́ẹ̀sì ni. Òkèlè dì mí mú. Wà lẹ́yìn mo wà lẹ́yìn wà lẹ́yìn mi. Àwọn ọmọ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ èmi ni mo fẹ́nu sí. Ẹni. Òkèlè. Láti èmi lọ sálárì ẹ ti lọ. Ah. O ní That's right. Òkèlè. That's right. Òkèlè. Òkèlè. Ṣo fẹ́ gbọ́? Mo ń gbọ́ ẹ máa láti èní lọ sálárì ẹ ó ti increase sí. ìyàmú fún times three ni màá fún ẹ sá. that's right. subsidy yẹn lọ fà. òkèlè òkèlè ṣó fẹ́ gbọ́. mo ń gbọ́ yín. sálárì ẹ ó times five láti èní lọ. ọkọ mi ní shares tí mo ní nínú company ọkọ mi mo máa fọ́ one percent. mo láì dé mi. òkèlè ó túmọ̀ sí pé o lè òkèlè tó bá di next two weeks Okay. mara mọ́tò tuntun fún ẹ. oh my gosh. ìyàmú fún màmá láti èní ìlọbíkiri ìwọ ló ní. dayọ fún ẹ nínú ilé yìí ni. ó kẹlẹ̀ sọfẹ́ gbọ́ jẹ́ ká bẹ́ wọn lórí jẹ́ ká bẹ́ gbogbo wọn lórí tó bá di next week wà àtàwọn ẹbí ẹ ẹ wá gbẹ́lá ẹ wá gbọ́kọ̀. orí ẹ̀ ti àìlórí kúrú àbí nǹkan. ẹ dákun wọ́n ń pè yín lábì fún rádaràda ẹ sì wá ẹ fún òun ṣe bí wọ́n bá sọ pé wíwo ni ní òwò ni èwo ni aláwò pa wò ṣé ẹ̀yin ọmọ wípé wàhálà tẹ ń ní gbogbo ìgbà ń ní ni wàhálà gidi òun lẹ ń dá wọ́n ṣe yín ni àbẹ́yìn lẹ́ ń ṣe yẹn wọ́n dì í ni àbẹ́yìn lẹ́ ń fúnra yín lókun mo bí yín ni. ẹ wo bàbá ọkọ mi èmi kọ́ o èmi kọ́ ọmọ jẹ́jẹ́ ni mi ò jẹ́jẹ́ mi ni mo máa ń lọ àwọn oníkẹ́ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ àwọn ìyáálé ọkọ àwọn ni o mi ò mọ nǹkan tí mo wà nígbà wọn tí mi ò fún wọn lọ́wọ́ ẹ̀ àtìgbà tí mo ti fi ẹsẹ̀ wọnú ilé yìí òun náà ti bẹ̀rẹ̀ sí ní mi lára gbogbo nǹkan báyìí ni wọ́n máa bá mi jà lé lórí ẹ bá mi bí wọn mi ò mọ nǹkan tí mo gbà lọ́wọ́ wọn tọkọ mi ò bá nífẹ̀ẹ́ mi kò ní fẹ́ mi tí ò bá ní nǹkan tó ní lára mi kò ní fẹ́ mi wá nílé tẹ́yìn bá so èso rere ṣé ọmọ fẹ́ mi lé wọn ni. gbẹnu ẹ dáhùn gbẹnu ẹ sọhùn ọgbẹnu ìyá sunkún lójọ lé ní tú wọn bá jẹ wọn sèso rẹ tí wọn máa fẹ́ ọ wọn ni ṣé èèyàn kan wà téèyàn ó tẹgbá sí tí ò ní wọn sí yẹn ṣé tí wọn ò bá tọ sóhun ọjà mẹbí wọn tọ lòun fi ń jà ṣé ó yẹ kí wọn ọjà bí wọn ò bá tọ ọ̀hún wà ń sunkún òfò ń sunkún lójọ́ àì ó má jẹ́ tọ́ ẹ o ṣe rí tẹ bá kọ̀ tẹ́ ẹ̀ bá sinmi wàhálà tẹ́ ń fà yìí afáìmọ̀ kọ́mọkùnrin yìí ọmọ gbéyàwó mi wọlé wa bàyẹ̀ mímọ́ sọ́bẹ̀ fún mi. ẹ ní pẹ́. tẹ́tí lè dáadáa mo sọ dáadáa mo sọ pé àfàìmọ̀ kókó yín ó má fẹ́ ìyàwó kẹta ni. babájídé ó fẹ́ ìyàwó mi lè. ṣé babájídé tó jókòó yàbí babájídé sanwó-olú. irọ́ sanwó-olú kọ́ sanwó kò sọ́kọ́ ni ó dàbí èpo mọ tó ń ṣe. jíde tó jókòó yìí afẹ́yàwó bàbá ẹ tú dànù ẹ ṣe báyìí tú ẹ tú ẹ ẹ ṣe tú ẹ tú ẹ. láì tẹ̀sí máa gé ní tú ẹ tú ẹ. ẹ tú dànù ló jẹ́ bẹ́ẹ̀ kí ló máa sọ pé òun jẹ yó wọn bì dáa wọn bí da owó jẹ tiẹ dọwọ wò láṣà kó tẹ ẹ lè rọrùn. èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ no no no ṣé èmi ló ń náwó sí. babájídé. Ah, ọmọ abọ́bọ̀ jáwúra lójú mi níbi tí mo wà ọmọ abóbìnrin àgbè. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo bàbá hmm. ẹ la lọ́rọ̀ ẹ la ẹ jẹ́ kí n la ọ̀rọ̀ yìí fún yín kó yé hmm. yín dáadáa. là á dáadáa òjò yé mi ò là. ṣe rí ìyáálé mi tó jókòó tó jókòó bí omi adágún yìí ṣe rí pé ẹ rí ṣe rí ẹ rí tó dàbí atẹ́lẹ̀rẹ̀ kárí ayé àwọn ọ̀lẹ̀ ni wọ́n pàpàkùpà tó lè gbàyàwó ẹbí bí mo ṣe wà ẹwà yín lórí kólóbó ni kò tiẹ̀ kò tiẹ̀ kò gùn rárá gbogbo ẹni ló ṣe mọ́ ń gbé orí ṣókí kó lè gbà kankan hmm. tí bọ́ mímọ gan mi tí mo mọ ẹgbẹ́ gbẹ pọ̀ aṣẹ́wà sọ pé mo lọ ń gba obìnrin mi sẹ́yìn mi àbàbà kò lè wọ́ọ̀kì o kò lè ṣẹ́ṣẹ́ o bàbá jíjẹ́ ò lè fẹ́ yàwó mi ìdẹ́bi láyé láyé ò lè fẹ́ yàwó mi tó bá ń bẹ ìṣọ́kò tètè bá dákúrà mo ní kó má nọwọ́ yẹn sí mi sẹ́. ẹjọ tí wọn lè fi ọba ṣe. ẹ ẹ dákun má bínú ọjẹ àyà má bínú òun ni ọmọ pé yẹ kọ náwó náà dáadáa kọ ọmọ ni má bínú má bínú. má nà ẹ ìyàwó mi á ah, ọmọ ni ọ. kò kárẹ̀ láyé tiẹ̀ ah, ah, ìyàwó pàtàkì. mi ní jẹ́ kí ọkàn tèmi ti kú. o ṣe. ilé ọkọ mi ni mo wà èmi àtọkọ mi jọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tí ò séèyàn kankan bẹ̀ gbà tọ́lọ́ndẹ̀ ṣe tó fi dùn dí báyìí wọ́n dé dédé náà bẹ́ wọ mọ́tò bí àwọn kan bẹ́ wọ mọ́ọ̀lù ẹ̀ wọ́n sọ̀rọ̀ àwọn di búdòzà ilé tọ́lọ́run ti tò ẹ̀fẹ́ búdòzè ẹ̀fẹ́ wò dànù ah. ọlọ́run dẹ̀ ní jẹ́ kí lè tèmi wo torí ọlọ́run ló ràn mí lọ́wọ́ láti mú ọmọdé bíi tí mo mọ́dé búdòzà kan wà lè dédé dé kó fẹ́ ti ah. kíní bọ̀ láti dìbà kó gbélé kó gbélé kó gbélé dànù. bàbá àbẹ̀ṣẹ́ ìwọ èmi ló ń pè búdòzà yẹn hmm. ẹ wo ràkúnmí tó ń pè mí ní búdòzà èmi mú sà. èmi kún mi àwọn ìran ẹni rà kún mi àwọn ọ̀ràn tí ìlú ya yàrá àwọn wàhálà ìlẹ́kọ̀ọ́ yìí. ó ti tọ́ ó ti tọ́. ọ̀dẹ̀ kọ ìgbà ni àkọ́ gbà ni. ẹ̀wọ̀n ṣe ń ṣẹlẹ́yà níwájú bàbá ọkọ rẹ̀. wọ́n ló ń ṣẹlẹ́yà bí wọ́n ló ń display stupidity ẹ̀ ẹni tó gbé ẹ wá sílé náà ti mọ̀ pé gbèkúgbè ló ń gbé ẹ wà lówó kò wo wà. búdòzà tó gbé ọ̀rọ̀ yín méjèèjì ẹ wo bàbá ọkọ mi ayé ni mo ti jẹ́ o mo mọ nǹkan tí mo lè ṣe mo mọ nǹkan tí mo lè dá lára mi ò ká òtútù mi ò tútù tó yẹ o. mo ẹ má mi o mo ti ń fọ́ fún ọ báyìí mú wa sórí ọbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi dàn ń sọ lọ bí ìyáálé ìgbà tó wàá bàjẹ́ pátápátá wá pè ìyàwó ẹ ní wo ni ó kọlu létí ní òní èèyàn wo fi búdòsà lò tóun ní òní kọlu ọkọ̀ owó ìwọ fúnra lára èmi ọmọ bóyá wọlé ti ń pẹ̀lú ọ̀bọ jáwùrà ni kò yé ni gbọ́rọ̀ tó sọ lẹnu ń gbòòrò ẹnu ọ̀rọ̀ ládàáda ni wọ́n lè sọ ọ̀sọ́ rè dákun bá sọ mọ ẹyin wo jíde o jíde tí kọ́ ni yóò padà torí ń tá a méjèèjì pé wà náà lé ẹ bẹ́ẹ̀ mo sọ bí Babájídé ò bá fẹ́ obìnrin mi kẹ́ ní bàbá kan yá mẹ́ta. ẹ wo bàbá ẹ bọ́lẹ̀ bẹ̀rẹ̀ ndé yẹ́kọ́ bẹ̀rẹ̀ ẹ bọ́lẹ̀ bẹ̀rẹ̀ Babájídé á fẹ́ kí ni á fẹ́ kí ni owó tó bẹ̀ ẹ wo ẹyin yóò gbà ó ẹgbẹ́ lómi. ẹyin yóò ní gbà á lábòsí mi ò lè gbà anybody mi ò ní gbà anybody wọ́n nílẹ̀ yìí jọ́kìrì kan tó ń ta ẹ lára o kí ló ń ta lára bẹ́ẹ̀ ti ọ̀rọ̀ mi sí kí ló ń ta lára bẹ́ẹ̀. ẹyin ọfọ ilé kọ ẹyin tèmi ò lè gbá mi ẹyin mi ò lè gbá mi ẹyin mi ò lè gbá mi ẹyin mi ò lè gbá mi ẹyin mi ò lè wọnú lẹ́wà ẹyin mi ò lè wọnú lẹ́wà. babe babe mi mọ pé bí lo wà mo ti wà mo fi ṣẹ̀dá mi Yeah, ó ti gbàgbé pé every Tuesday wọn máa ṣe prayer. Ní Tuesday má mi. Ǹjẹ́ ti wá ṣe wọn? Ọmọ mi máa láti ṣe mẹ́rin ọ̀lẹ́ náà. No, no, it's fine. Òun náà ni màá lò náà. Tí six bá dẹ̀ ti lọ sí àkọ́ wọn mẹ́, màá dẹ̀ jẹ. Èyí sàn. Ṣáà máa máa waste oúnjẹ ní irú time táwọn ayé mi. Absolutely not. I will have No now. What's your problem? Okay, so maybe I should add fruits then. Uh, yeah, so my call for Thank you, babe. Hey, babe. Mm -hmm jọ má bínú mo kò fẹ́ kí ni prayer point àdúrà tó máa ń gbà every Tuesday. I don't know if you can tell me what your prayer point is so I can join you. Oh, like every Tuesday kí ni ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. okay uh, well o mọ̀ pé mi lè fi ọkàn pamọ́ fún ẹ right <clears throat> but uh, look jẹ́ jẹ́ ṣàṣọ pé jẹ́ kí mi máa ṣe àdúrà ilé eh, àdúrà gbogbo àná ni eh, tí wọn náà ṣe máa ṣe lágbára ọlọ́run gbogbo adé ṣiṣẹ́ papọ̀ fún rere. you don't understand. yeah i mean this particular prayer point. babe oya wọn ma kí i know i know mo kàn sọ pé má wọrí ẹ jẹ́ ká jọ jẹ́ ká ṣáà máa ṣe bá ṣe ń ṣe. má ṣàfihàn kankan pamọ́ fún mi you know where i wan. all right jẹ́ kí n lọ pack bọ́mọdé ń gẹ̀gẹ̀ nígbà wá pẹ́ lọ́mọ bí wá ṣe. ẹ wá mi wá mi kí ló dé tó ń bẹ lọ bí Ah, ó wà lára ẹ tó tó yẹn gbọ́ ló lọ. ibo kan lọ nínú ilé mi irú ìbéèrè àkọ́wọ́ ni ah. nífẹ̀ẹ́ mi kí ló ṣe ẹ. wá ń bí ah, ah. kí ló ṣẹlẹ̀ ó wà lára ẹ tó tó yìí ni alíbò ló ń lọ kí ló fẹ́ lọ ṣe inú yàrá yẹn. kí ni mo fẹ́ lọ ṣe inú yàrá ìyàwó mi ṣé gbogbo nǹkan tó ń pè lọ́wọ́ mi náà. ẹ o jẹ́ fara burúkú balẹ̀ fara burúkú balẹ̀ kó o jẹ́ ká gbà ẹ́ nímọ̀ràn gidi o fẹ́ lọ ṣe kí ni nínú yàrá ìyàwó ẹ tó fẹ́ lọ ṣàṣedànù àṣìṣọ́ àbí àṣedànù tó ń ṣe láti àìmọye ọdún tí ò gbé ẹ́ akọ́gi tó ń ṣaṣaṣaṣaṣaṣa tí ò jọ omi láti jọ ẹ̀ o tún fẹ́ lọ tún ṣáàbí o fẹ́ lọ waste strength ẹ̀ o fẹ́ lọ waste energy àbí o fẹ́ lọ dámìranù ẹ wá kí ló ṣe é tó kàn fún kínní tó ń fún ní fùkúfù dànù tó ń fún bí ìgbà téèyàn ń fún wàrà yí afúwàrà àwọn tó ń fún wàrà gan-an wọ́n rẹ́rẹ̀ ń bẹ̀ tó bá fún wàrà tọ́tọ́ gbé fún fúlàní yẹn máa ta ó máa kọ́wọ́ gidi fún wọn kó o máa lọ kó lọ máa mú kínní kó o máa lọ fún àwọn tó ń fún wàrà gan ó bí ẹ bìkọ́ sí wọ́n máa dáwọ́ padà fún ẹ wọ́n máa mú rìtọ́ọ̀nù wálé fún ẹ ju ti ìyàwó ìyàwó òṣì tó kọ tó tọrọ gbogbo ẹ̀sẹ̀ ọlọ́run ló mọ̀ bóyá sẹ́ wà lábẹ́ ẹni tí yẹn ń jò dànù bẹ́ẹ̀ tí ò di nǹkan kan lára ẹ̀ láti jọ báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí mi ò ṣe àṣedànù mi ò ṣe àṣedànù ṣó ń gbọ́ mi ojúṣe ni mi mò ń ṣe ojúṣe mi òun ni mò ń ṣe hmm. mo bá yín ládéhùn mo ní mo sọ ọjọ́ tí máa sùn sí ara ẹ̀ mo sọ fún ẹ mo sọ ọjọ́ tí máa sùn sí ara mo ti láyọ̀ mo sọ fún ó dẹ̀ tẹ̀yìn lọ́rùn mo dẹ̀ fẹ́ lọ ṣe ojúṣe mi báyìí bí mo ṣe ń ṣe fún ọ tí mo ń ṣe fún ìtọ́lọ́ba gbàdúrà nínú ẹ̀mí méjèèjì fáì kí ló dé tó ń pè mí lẹ́mìí ìwọ̀n ọmọbìnrin yìí. èmi ọmọ wípé meet and ló ń ṣe káàkiri o ti sọ ti o sọ bẹ́ẹ̀ ojúṣe o sọ di déètì sinimá wàá lọ ṣe wàá ṣe wàá lọ ṣe ojúṣe kan bí wàá tó bá di déètì kan wàá tún lọ bí ó lọ déètì kejì wàá tún lọ bí àbí. wá ọ̀gá sórí gbogbo déètì yẹn ò lè wọ́ọ̀kì pẹ̀lẹ́ mi o ah mi rò pé mo mọ bí kinní ìbò ṣe bà mí jẹ́ tó gbogbo ṣúkẹ́ṣúkẹ́ tó ń ṣe bí ẹ ti ẹran mi sí yẹn kò bẹ́ẹ̀ mi lára mu ah bàbá èmi máa ń jẹ kinní àjẹpọ́nu láni mo máa ń jẹ gbogbo jẹ ní jẹkújẹ ni ah! gbogbo ilé tó ń ṣe ṣùkẹ́ṣùkẹ́ṣùkọ́ṣùkọ́ yìí kò bá mi lára mu o gbogbo déètì tá à ń pín lóyìn kò bá mi lára mu torí kinní yóò tó èmi nìkan jẹ kò ká mi lẹ́nu rárá àti rárá ah mo fẹ́ kọ́ fún mi jẹ dàrẹ́ẹ̀tì fún mi jẹ ní kí mi ní kùkì wọ́n mi ní ìrùnkúrùn ṣé mi ṣe máa ṣì mọ́ wọ́n kàn ṣe ṣùkúṣùkúṣùkúṣùkúṣùkú kí ló dé. èmi ṣe ṣùkúṣùkú. ní ọ̀dà ní sùúrù ní sùúrù mọ̀mọ́ kó máa bí ẹ náà ṣe ṣùkúṣùkú ṣàkàṣàkàṣàkà ló ń ṣe wo sórí jẹ́ kí mi sọ kọ̀ọ̀kan fún ẹ sórí bí mo ṣe wà yìí wọ́n mú pọ̀ lára mi gidi gan kọ fún mi ní one week one week kó wá fi ṣá mi ní ṣàkúṣà constant ṣá ni o kò kọ̀ ṣá mi ṣá mi ṣá mi ṣá mi ṣá mi kó rú mi rú mi rú mi rú mi rú mi kó gé mi kó à ẹ̀ wọ́n ò máa gbọ́ wẹ́n wẹ́n wẹ́n wẹ́n wẹ́n wẹ́n ọmọ ló ń ké lára mi ah. ọmọ yọyọ ní aláàjì ni ọmọ pọ̀ lára mi bàjẹ́ orí bí mo ṣe rí ni òde gbé yẹ̀wò ọmọ pọ̀ lára mi àmọ́ ọ̀rọ̀ òfà tó máa fà wọ́n wáyé ni ẹ wọ́n nílò òfà gidi constant òfà tó máa máa ṣiṣẹ́ gidi tó máa fà wọ́n ó máa fà wọ́n kó tiẹ̀ fà méjì wá lẹ́ẹ̀kan náà ó gẹ́ẹ̀tì ni sórí ìyáálé mi yẹn tí ò gbọ́pá tí ò gbọ́ látọ̀dún tó ti ń ṣá tó jẹ́ pá kọ gini tí ò lè bímọ mọ́ ìyáálé mi yẹn kò lè bímọ kankan akọ gini kò lè sún omi. Hmm. ọ̀rọ̀ ẹbí tí a yà dé. èmi lakọ mi èmi ló wo ìṣẹ̀dá mi pé jọ ń ṣèkọ́ ló bá mi ó bá mi ní ọkọ mi mo gbádùn ọkọ mi jẹ́jẹ́ òde wọ́n tún ní ká máa pín oorun sùn wọ́n tún bẹ pín oorun sùn torí pé òun nífẹ̀ẹ́ ọkọ tí mo fẹ́ ó tún wá fẹ́ gba ọkọ ẹ̀ mọ́ mi lọ pátápátá kó má wọ yàrá mi mọ́ wọ́n sì o ẹni tó bá ṣe kò kí ń ṣe irú ẹ̀gbẹ́ o bàbá jẹ́ ẹ̀kọ́ àtàbí tó bá pẹ́ bẹ́ẹ̀ àti ẹ̀ ṣe sọ láti ilẹ̀ lélẹ̀ tó ń ṣe. you were coming and she told you to come back. and then you're practically listening to the talk I'm not me ìyàrá ẹ̀ náà mo bọ̀ I'm coming to you. No tó bá tiẹ̀ wá gan kí ló fẹ́ dì pẹ̀lú gbogbo stress mm-hmm. it's okay she can have you. no i'm coming. mo ti rà. ọ̀gá kan náà wá ní. wọ́n ṣú ẹ nì mo mọ̀ kó máa ṣe ẹsẹ̀ gbé o fẹ́ fi ṣe ní ṣísẹ̀ntẹ̀lé àbí ẹ sọ bébì bébì kinní kan mo rò pé ẹjọ́ ń sínwín papọ̀ mo ti láyọ̀ kan mo ti lóṣì ní o láyọ̀ ní ọ̀rọ̀ ọmọ bí gbó okùn mẹ́ràn dúró jẹ gbé jẹ forí gbó one man's food is another man's poison ah ibi tó máa ti nífẹ̀ẹ́ yàn ibẹ̀ lèèyàn máa ń jẹ̀ sí i òrí bó ṣe gùn ẹ dànù ni ó gùn ẹ dànù bí ìdùn. ọgbọ̀n mi dànù ìwọ ló ìwọ ló ìwọ ló frustrate ẹ ìwọ ló bínú náà. ṣé mo tọ̀ bẹ́ẹ̀ bọ̀ lọ́rùn. stop ó mọ nǹkan tó ń ṣe now you know what you're doing. bébì bébì má jẹ́ ká rojọ́ ju gbogbo ẹnájì tó fẹ́ lò gan ló ti fi ń rojọ́ ẹ̀. fífi sílẹ̀ kò kò pò ìbò ló máa fi ṣe. wà á bí. fífi sílẹ̀ lálẹ́ ẹ̀yin méjèèjì ọkàn yín ò ní balẹ̀. bọ́mọdé ń gẹ̀gẹ̀ nígbà wọn pẹ́ lọ́mọ bí. kí ni nǹkan náà. ọlọ́sùn ti o bébì. ojú ti ọ̀dọ́ àgbẹ̀. alfa ṣé kí n alfa báwo ni wàá kọ́kọ́ ṣe wá yanjú ẹ. mo hàn pé ẹ̀yin ẹ ṣàníyàn ọkọ ẹ gbèsè kì í ṣe ìyálé ẹ̀yìn ẹ ti rójú ẹkùn gan sí ẹ̀yin ìyálé mi ló fẹ́ máa gbè sí i ọ tàbá ti ń jà báyìí ìyálé mi ìyálé mi ló ṣàmọ àkìlẹ́yìn ẹkíní kan kìnìún kan ṣé mo mọ̀ pé mo bá nu léni ṣé mo mọ̀ pé mo bá nu léni ọlọ́gbẹ́ ni sítórì ni gbogbo yẹn bó ṣe fẹ́ ló ṣe fẹ́ èmi náà in fact lálẹ́ ọjọ́ yẹn ṣe fẹ́ gbọ́ ọ̀dọ̀ ẹ̀ ló fẹ́ lọ sùn mo blọọkì wèrè mo blọọkì yẹ̀yẹ́ mi ò jẹ́ kó lọ. bolówó padà sùn sí. yàrá mi ló wá sùn. <laughs> yàrá mi ló wá sùn. mo trust ẹ pa ah, ah. ṣé kò rọ náà ńlẹ ni mm. báwo làwọn ọkùnrin gan ṣe máa ń ṣe bí ẹni tó lójú nílẹ̀ tán ò lè fi ríran kí ló ń wá kiri gan máa ṣe bí confused set of people. Mm. ó mọ kan ìwọ bó ṣe ń ṣe ẹ̀ ṣàrà máa ṣe lọ pampa ẹ̀ fífẹ́ yí orí ẹ̀ fífẹ́ da orí ẹ̀ rù tó bá ti wá mu tán ó máa ṣe bí tọ́ yìí tó bá ní kó yí sí ló máa yí sí tó bá ní kó kí ọwọ́ ẹ̀ báyìí kó kì í bọ́ná ó máa kì í bọ́ná fún ẹ ni mm. wàá fìfẹ́ yí lórí wàá confuse ẹ̀ pa kò jù báyìí lọ. ẹ dúró ní òye ká tẹ ẹ sọ ẹ ṣe bí last week ṣe bí ìfẹ́ títẹ̀ rí yẹ kó wà ní okùn i wonder yes now. ládùúrú gbogbo bó ṣe bẹ tó pé jọ wá fẹ́ mi o ìyàwó lé mi ò lọ́mọ bí o kó wá bímọ fún mi kó ṣe kìnnì tẹ́bẹ̀ yìí pọ̀ lé ẹlẹ́bẹ̀ mm. ṣó wáyé kó máa ṣe gbogbo honestly speaking tí máa sọ understand guy me understand ẹ àtọ nǹkan tí mo sọ kankan nìyẹn ó mọ nǹkan bó ṣe ń ṣe yẹn òun náà ni the best so tá a bá ti lo option a tó bá dà pé yẹn fail a máa bọ́ sí b ká tó bọ́ sí sí àá ah, z jìnnà gan-an náà z lọ́hùn lọ́hùn àá. Ah, ah. mm-hmm. ó máa fọ́ ọ̀pá. Mm. ọkàn mi tiẹ̀ bá ọkàn mi balẹ̀ pẹ̀lú ìyàwó tó ti ẹ lọ́wọ́ ọkàn mi balẹ̀ we are the winning side. <laughs> winning team làwa wà winning team làwa. mo kàn the only fear tí mo ní nísìnyí ni pé kó má lọ jẹ́ pé ìyáálé ẹ̀ ń lóògùn ó mọ̀ pé tó bá ti di pé ó ń tọwọ́ lébọ̀ ìyẹn nìkan láàmú kọ́ tá a máa ṣe. oògùn oògùn kẹ̀ ṣé orí gbogbo eré tó wù máa sá iwájú lèrò máa máa béèrò. gègé. èmi tí mo ti lọ fẹjọ́ ẹ̀sùn àwọn tó jù lọ òun bíi báwo òun àbá láàárọ ẹ òfútù fẹẹ tẹ. ó yà mú lọ fẹ̀yìntì kò sọ̀rọ̀ mọ́ mọtí mọtí mọtí mọtí. Ah, mo mọtí o ẹ̀yin ọ̀rẹ́ mi mo ti bọ́ sáyé. ó nà ó nà ló gbọ́dọ̀ jẹ́ ẹ̀wọ̀n jẹ́ nọ́mbà tù náà àti ẹ̀jẹ̀ ìyáálé mi tó dàbí búfálò yẹn. tó bá ti lè maintain lè ní a máa fi sílẹ̀ bọ̀ tó bá fẹ́ lọ máa ṣe bí kíní báyìí a ní kó sún tẹ́lẹ̀ ní bọ̀ tó a máa lé dànù nínú. àìlẹ́ ọmọ tó tiẹ̀ kọ́ làwa à ṣe bẹ́ẹ̀. tó bá gbọ́ space ẹ̀yẹn ní láti yẹ mt ó ń ah, dòrú mú mi nínú ilé yẹn èmi nìkan ni mo fẹ́ máa dá jẹ. sir. Sir. Yeah. Mm. So I'm very, very sorry for intruding, but I just had to cause it's a matter of urgency. So. Please, you need to make some corrections on this file so I can type it and submit it, sir. Oh, okay. Uh, yeah. No, no, no, no. Me, I wasn't sleeping. Me, so just uh, am a slight headache. Oh. Yeah. Okay. So will you let me know when you're done? Okay. This is for the insurance, sorry. Yes, it is. Yes. Okay. Yes, yes, yes, ma'am. Yes, All right, sir. Um, bọ́mọdé ń gẹ́gẹ́ nígbà wa gbá lọ́mọ bí àwa ṣe àwa hmm. ṣe. Ah, ah, Dr. Deleke. hello Mr. Babajide ṣèwápa. ẹ wo àdúpẹ́ ẹ wo ẹ kì sọmọ àlè mo ṣẹ̀ṣẹ̀ wò pé kí n pè yín sí iná ni i don't know i'm just feeling so lémi àtọ mo kọ wá mo kọ mo kọ lè bẹ̀rẹ̀ sí ní dose of you know i'm just weak ṣá mi ti ẹ̀ get ara mi Then orí yẹn orí yẹn sàn mí gidi gan ni. ẹ̀yà ẹ pẹ̀lẹ́ ẹ mọ kó tó máa ṣẹlẹ̀ tẹ bá feel pé bẹ ṣe ń feel yẹn pé kò wà ókè tó bóyá tẹ bá ṣetán kẹ wá sí hospital ká run test fún yín so that we can know what is actually wrong with you and we know where to treat you bóyá bí tẹ bá wà bọ̀ ń no no no no no no no ẹ ní láti máa bọ̀ ń sìn ẹ take time kẹ́ parí nǹkan tẹ̀ ń ṣe tẹ́ bá ṣe nǹkan tẹ̀ ń ṣe tán ẹ wá lè máa bọ̀ wá sí hospital. ẹ ṣe mọ. oh you're welcome. ò bá stọ́ọ̀bù kọ́ tí ì bá stọ́ọ̀bù kọ́ alágbàmú gbàgbù. mo bọ́lẹ̀ lókè fún ẹni ẹ̀hẹ́ ẹ̀hẹ́ mo fẹ́ wá jókòó síbi ìbàdí stop following me leave me alone. ọmọ tí wọ́n fọ́ rẹ̀ báyìí kí ni kọ́tọ́ fẹ́ ṣe kí ni kọ́tọ́ fẹ́ ṣe do your work kí ló fẹ́ ṣe. ẹ mo tutù don't push me if you push me I will beat you eh? I will beat you bẹ́ẹ̀ mo sọ fún ẹ. ẹni sùn ó dàbẹ̀ ni pé kọrin. ẹyẹ kọrin létí ẹ náà ni. ìwé kí ni. ẹ mọ́mọ́ bẹ̀ wọ́n ṣe kí ni wọ́n ń nọ ẹ̀mí. ìwà táwọn ta ni jọ kí ló fi mí pẹ̀ náà sórí tí mo bá bù ẹ̀ tí mo bá kọlu ẹ̀ ó mọ̀ tàbí ìtàtà la sọ pa ẹ̀ ni. Ah! ẹ̀mí ẹ̀mí àwọn jálẹ̀jà ẹ̀ nílẹ̀ ló mi gúlegúle ó máa ń nu ẹ̀mí kò tẹ̀ fi ẹ́ lẹ́nu kò tẹ̀ wúwo lẹ́nu ẹ̀ tó ṣe mo jọmọ ọdún ẹ̀ ni ṣe mo jọmọ ọwọ́ ni tó ṣe máa ní. keep this mad woman away from you. keep her away you are mad woman too you are a mad woman too you are a mad woman too. mo fẹ́ kó gbé gbogbo ẹnu ẹ̀yẹ kó gbé sọ̀rọ̀ nífẹ̀ẹ́ kó gbé fẹ́ kó ẹni. don't tell me that don't tell me that every time I wan ṣe ṣe kí n jẹ́ kẹ́fọ́ mi ò ní jẹ́ kẹ́fọ́ mi ò ní jẹ́ kẹ́fọ́. No, listen, look at, Please don't continue. I don't want to hear anything from you. I don't want to hear anything from you. I don't want to hear anything. Shut up! Shut up! Don't tell me that. Don't tell me that. Don't tell me that. Sorry, she don't. Okay, eh, eh, okay, okay. Mama Jide. Ah, mo ko, mo dárò. Ẹ ti pa, ẹ ti pa, ẹ ti drain ẹ jẹ. Ẹ Olúwa, Mama Jide. Eh, ah, ẹ ti pa. Ìyá jẹ, ẹ ti pa, ẹ ti pa, ẹ ti pa, ẹ ti pa. Ẹ ti pa ó má jọ bí eré kì í ṣàwádà o. àmọ́ ká fọwọ́ lọ́rọ́ ká máa wòye. eléyìí máa gàgà yá o. ẹgbẹ́ ibi lẹ wà àní wọ́n pè mí sí ológa slum. ọ̀gá ṣe kí ni. alóga ṣubú. ọ̀gá ṣubú ẹ dúró ẹ dúró o ọ̀gá tèmi mọ̀ wọ́n wọ ọ̀kẹ́ ṣé ṣóòrè wọn ni kí ló ṣe wọn. bí wọ́n ṣe rí lèmi ṣe rí torí ó surprise mi gan kò sí ọ̀gá tèmi mọ̀ kò mi ò rò pé kankan ṣe wọ́n. ee ìtọ́ga ti ń slump yìí bá ìwọ lọ́n kó má lọ jẹ́ wàhálà ìjàwó wọn méjèèjì o. ṣé wọn pa àwọn woman yẹn. wọ́n gbóná gidi like kókò máa fún màá yẹn wàhálà every time sometimes ẹ bá wà ní ọ́fíìsì kó máa gbọ́ kọ́ọ̀lù ọ̀tún kọ́ọ̀lù òsì ìyàwó mm-hmm. ilé complain tọ̀tún kọ́ tó fẹ́ pa máa yẹn ni ah, ṣé ẹni tí ò sick torí dé snob ṣé ikú ò ní dé lórúkọ ah. Jésù kó ò ní pọ̀ ga o. ó lè eh? ṣẹlẹ̀ jọ́sí wọn àmì omi ìpọ́n wọn. ká ṣe God God God abeg ṣé o kò máa ṣọ ọ̀gá o. Eh, <laughs> ọ̀gá àjà mi yìí la ọ̀gá ọmọdé ń gẹ̀gẹ̀ nígbà wá pẹ́ lọ́mọ bí wá ṣe é. ẹ pẹ̀lẹ́ ẹ kú jókòó ẹ ọkọ yín um, ṣeré condition ọkọ yín o serious there but um, solution sí ọwọ́ yín ló wà bẹ́ẹ̀ni ṣeré mo rí i pé ọkọ yín máa ń ronú gan kí ni ti ń fa àárẹ̀ sí àgọ́ ara wọn hmm. so fún ìdí èyí mi ò ní fẹ́ kó máa ṣe nǹkan tó máa máa wà stressful tàbí tó máa máa mú wọn ronú something that will make him sad he doesn't need that at all ẹ jọ ẹ máa bá mi múnú wọn dùn just make sure he's happy tí wọn bá ti ń dùn àlàáfíà tètè jọba nínú àgọ́ ara wọn. ká dídá ẹ̀mí mi ò ní wàhálà. My husband and I have been together for years. And it has been peace, peace, peace. Mi rò pé ẹ ní irú kéèsì rí pẹ̀lú family mi pé ibi ọkọ mi wà under stress because kò sí. How? Báwo ló ṣe fẹ́ ṣẹlẹ̀? Until he brought this mad woman into the house. She's been yelling, shouting, screaming on top of her voice, misbehaving, disgracing the name of this family. But kí la fẹ́ ṣe? I mean, my husband chose to bring her. So kí ni mo So you should learn to deal with it. Hmm. Kí ni kí I, I, I won't be the one to control that. I didn't bring her. He brought her. So. Kí ló ṣẹlẹ̀ tó ń pòfò lónà? Kí ló ń wí gan-an? Kí ló kí ló ń jábọ́ lẹ́nu ẹ̀ tí ò ní? Ṣé ó wà ókè ṣá? Ṣé òṣèpọ̀ ìyá wèrè ṣá? Ah. Ẹ wo dókítà ẹjọ́ torí Ọlọ́run ṣe rí èmi àti ọkọ mi àrùn wọn o. ó hàn bẹ́ẹ̀. ó gúnrégé àwọn oríkẹ́ bá a bẹ̀ àwọn ọ̀jà ilé ọkọ kó jọ torí ọlọ́ kó fún ọkọ mi nísìmí kó má parí kékeré kí ló ṣẹlẹ̀ ah! ṣé wọn kì í fẹ́yàwó fẹ́yàwó fẹ́yàwó ní ẹni kí ló ń jọ lára tó kí ló ń jọ lára tó lè fi jẹ́ ẹ̀. bá jù mí lára mi ní jẹ́ wọlé in the first place. ó oh. fẹ́ kó tẹ́ra ẹ̀ lọ́rùn. you know i'm the first and only legal wife of my husband. Mm-hmm. as you can see. ẹ béèrè tiwọn ó káwọn náà. ó lè ṣègbéyàwó alárédè fún un mm-hmm. torí pé wọn ò lè fẹ́ ní ṣùlọ́kà dúró mm-hmm. níyàwó. Eh. i just chose to allow him satisfy himself. Mm-hmm pẹ̀lú nǹkan tó ń wà. Eh, ẹ jọ̀ọ́ dókítà ṣé àtijọ́ tí wọ́n ti ń wá bí tó ti ń kárò ìwà bí ẹ jọ̀ọ́ ẹ̀ bá wa ẹ̀sámì inú wọn ni inú ó ti jẹrà ah, ah, tí o bá sí nǹkan tí ọkọ ẹ̀ ń wá ṣó máa fẹ́ mi ni nǹkan tọkọ ẹ̀ ń wá látijọ́ kí ló dé tó produce fún kí ló dé tó fún onínú búbu. look at you yẹlẹ look at you yẹlẹ òṣìwò ah. ẹ wo ẹni ò lọ́rọ̀ o Van vambute tó gbé wa ni kó mọ bó ṣe máa yanjú ọ̀rọ̀ ẹ̀ tó bá fẹ́ pẹ́ láyé tó fẹ́ gùn lẹ́mìí you should return her back to the gutters where she belong. àwọn mọ̀lẹ́bí ẹ̀ náà máa return sí gutters àwọn òfòrí máa kọ́kọ́ ìparí máa kọ́kọ́ yẹn láti ọ̀rọ̀ báyìí náà máa rìsọ́ọ̀nù ẹ̀sìn bẹ́tà kí ló jọ ilé ọ̀ṣọ́ lọ́lọ́ òṣìwò. Ah, orílẹ̀ olówó ọbẹ̀ wọ̀ bẹ́ẹ̀ ọbẹ̀ kú síbẹ̀ òṣìwò. àwọn tó ṣiṣẹ́ sílẹ̀ ń bẹ̀ nǹkan. iṣẹ́ òṣìwò ló ṣe síbẹ̀. ẹjọ́ lè fẹ́ rò. ẹni sùúrù ẹni sùúrù. àlàyé òde commercial. Madam, Madam, hospital Nibi. Oh, this is not a place she that you want She was brought in from the gutters. We won't express feelings. Ẹ má bínú, ẹ má bínú. Yeah, Kevin Cotten sọ. So. I know you're doing your best, but it's looking like your best is not enough. But doctor, what do I do in this case? Ah, he God. chose to bring her into the house. So to bá rí wàhálà ń bẹ fara mọ́. Yes, ó mama logun pelu pẹ̀lú ẹni. Ẹ ṣáà jọ torí ọlọ́ ẹ mi bẹ̀ o. Kó má pa mí lọ́kọ o. Ẹ jọ torí ọlọ́ kó má pa mí lọ́kọ kó fi lọ́kọ balẹ̀. À ah, téèyàn bá bímọ ó máa ń bí àlàáfíà ni. Ó bímọ ó tún bí àlàáfíà. Ó bá yàn kan náà àmì jẹjẹ. Ṣé bẹ́ẹ̀ kóun ló ń fẹ́ fún un? ṣé gbáriwo lẹ́nu mi. Um, well i can't kill myself for baba please you need to do more. agẹ́gẹ́ ah, bí nǹkan tí mò ń sọ mo ṣe ń sọ̀rọ̀ fún yín pé ẹ ní láti máa múnú wọn dùn pé wọ́n ronú àwọn ọ̀tá ẹ̀dẹ̀ tó wà bí ẹ̀ ń pariwo ẹ̀yin méjèèjì. you can see it's public ah, public madam madam okay let me ask you this question ṣe fẹ́ kára ọkọ yín yá. mo fẹ́ kára ọkọ mi yá náà. ṣe fẹ́ kẹ́mi wọn gan. ẹ jọ kí ló dé tí mo á ṣe jáàmù bíi ẹ wá dọ́tọ̀ ẹ tí wà sentimental. ṣọwọ́n náà lẹ́yìn méjèèjì ẹjọ́ lẹ́pọ̀ àbí ẹjọ́ lẹ́pọ̀ àbí lọ́wọ́ ẹ jẹ́ ká gbọ́rọ̀ òyìnbó tí ẹ jẹ́ ká jọba náà sọ yorùbá tó kíra yẹ́gẹ́ náà. kí ló dé gbọ́dọ̀ àtàwọn bàyẹ̀ mi nìkan lẹ́ẹ̀ fèsì ẹ̀ lẹ́ẹ̀ fèsì àwọn náà àpàtì àlàpà tó jókòó yìí ẹ̀ lẹ́ẹ̀ fèsì òun náà náà ah, kí ló dé kí ló ṣẹlẹ̀ náà. Oh, ok ẹjọ́ di àbí ẹ ti jọ lẹ̀pọ̀ ẹ̀yin méje wà lórí ọwọ́ àbí ẹ ti yọ ọmọra yín ti tẹ́lẹ̀ ta ló mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin méjèèjì kan. ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin bàbá ẹ̀ àti tàlẹ́. sẹ́yìn ọba wù àárẹ̀ méjèèjì dáadáa kí lẹ́yìn ọmọ tó ń ṣẹlẹ̀ láàrin méjèèjì. ọmọ gọ́tà ìbá yìí let my husband return her back to where she belongs. ó ti sú hmm. mi. kó rí tán mi bá mo jẹ́ àwọn ọmọ ṣíbọ̀. tẹ bá fẹ́ kẹ́ mọ̀ ọgbẹ́ má pariwo wọn ẹ múnú wọn. ṣé mọ wọn àbí má wọn ẹ má ẹ má nǹkan tó máa máa mọ ọkọ yín ronú because i'm very sure that if you can be doing all this drama in presence of me eléyìí tẹ máa ṣe lé àjù gbogbo nǹkan tẹ̀ ń ṣe lọ. àwọn náà máa ń tírígà àgà mi ẹni kan máa ń tírígà àgà mi lọ. òun jẹ́ búlẹ̀tì eh, òun jẹ́ shotgun òun jẹ́ bọn tó ń tírígà. ẹ ti ẹ̀ dákẹ́ ẹ sinmi agbájá. ní káwọn tó ní ẹlẹ́yìn dákẹ́ ẹ sinmi ẹyẹ ẹyẹ pòfò lọ́mọ ẹyẹ pòfò lọ́mọ. wáyé tó ṣe jẹ́ pé mi nìkan lè fèsì ẹ fèsì àwọn náà. ẹni sọ I am a doctor mi ò kí ń ṣadájọ́ you are okay. talking as if you are in a law court oh. please. Oh. okay. ẹ ẹ jọ now mo ti mọ ibi problem wa, and i think i know the treatment to give to your husband but ẹ jọ láti ṣàìdọ̀ lórí ẹ máa bá mi mú lọ wọ́dọ̀ then me as a doctor i will do my own part. ẹ kì í ṣe aláwàdà ẹ jẹ́ kọ́ láǹdì. mi kì í ṣe aláwàdà òun ló gbé ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ wálé he should learn to deal with it. Oh. yeah it's okay. dáadáa ni. ìgbà tó wọlé lẹ́ẹ̀kan mi kàn fẹ́ dá ẹ dúró ni báwo dẹ̀ ni ara àwọn ọ̀gá níbi tí wọ́n wà báyìí. wo ara ọ̀gá ti balẹ̀ ní ìsìn kódà gan ẹ̀kọ́ ń go inside ewé ń kọ́ máa side ni. Ah, eh, eh, ah, ọpẹ́ ni ọpẹ́ ni fọlọ alihamudulilayi ọpẹ́ ni fọlọ torí láti bí ìjẹta táwọn ọ̀gá ti wà ń bẹ̀ ni sọmọ pé inú àwẹ̀ mo wà irọ́ mi ìṣeré o. aláwọ̀. Ah, mo ń gbàwẹ̀ torí ọlọ́mọ jẹ́ kí aláàánú yàn tálánù yẹn bá ṣe bẹ́ẹ̀ lọ gbígbà tí ìkòkò ọbẹ̀ tó fọ́ nù. Ah, ah, ìwọ wá lo onídùúró ọ̀gá ọ̀nà. Ah, wo aláṣeyọrí <laughs> ìwọ fìyún lẹ̀ nǹkan tí mo wá fẹ́ sọ fún ọ ni pé nígbà tí ẹ̀kọ́ ti wọlé tí ewé náà ti ń jáde àdúpẹ́ lọ́wọ́ lọ. olúwaṣẹ́. kémi náà lè wà break up báyìí o lè bá mi ṣe pando irọ́ pa ok kọ́kọ́ bá mi wá something light màá fi yẹn break wá sí wàá bá mi ro pando. ẹ fẹ́ sínú. Eh, ìyá. kò bá dákẹ́ kúkú dúró dago mẹ́fà rọ̀lẹ́ torí nígbà mo wojú aago kí n tó bọ́dà ní sẹ́ aago kan sẹ́ lù ní bẹ́ẹ̀ yóò bá sì so onídùúró yẹn yẹn máa ń ṣe complete ní everything mi sàn án complete. Ah, ah. aago mẹ́fà lẹ́tọ̀ọ́ sí. so ìyá mo a ní mo ti ń gbàwé láti bí ìjẹta táwọn ọ̀gá ti wà mí tán wà yẹn mo wá fẹ́ bírèkì sí sẹ́bà fúnra wọn ń jẹun lọ́hùn. ó ṣe ah. ní ìgbà di two thirty eh, find me something like máì ti lọ sórí pando ìyẹn ni máa kọ́ <laughs> kí wàá lọ rè mú something like tiwa. wọn bá mi wá something like. ẹ eh, like something hard. ẹ ẹ ayé dúró kí ni wọn pe symptoms sickness ọ̀gá gangan. wọ́n àfi sùúrù kọ́ lọ sànù wà nígbà dọ́tọ̀ wọn ní hypertension ní í ṣe wọ́n. hypertension. ẹ̀jẹ̀ wọn ń ru burúkú burúkú kódà ń ru bí omi òkun ni. èmi náà mọ̀ ẹjọ́ tó gbọ́dọ̀ mọ̀ rù wọn ọ̀gá ò gbọ́dọ̀ ẹrù jẹjẹ náà ń perú nǹkan bẹ́ẹ̀ yẹn. ẹ ah. eh, báwo lè yan sọ ma fèsì irú nǹkan táwọn màdàm tí wọ́n fojú wọn rí yẹn kó má lè jẹ́ rúru tó wáyé pé mo mọ̀ ní káwọn ọ̀gá tó lọ sọ́sítì gan ó yẹ kémi gan kí n sọ fún wọn pé ọ̀gá ẹ̀jẹ̀ yín àrùn tán bá mú yín sọ́wọ́ ẹ̀jẹ̀ wọn lọ ẹ̀jẹ̀ wọn. òsínbà tẹ́jẹ̀ ọ̀gá ò tiẹ̀ ní wulẹ̀ ru àánú wọn wulẹ̀ ṣe mí tààràtààrà torí jẹ́jẹ́ ìjẹ́jẹ́ ni ìṣòro dúró tọ́lọ́rẹ̀ má ta wẹ́wẹ́ atakoro wọ́n lọ mẹ́sù ọ̀dàrà wọnú ilé ẹ̀rọ ìbá ti yẹn náà ṣe kúrú èèyàn lè kúrú bẹ́ẹ̀ kó má gbogbo ara síta kọ́nà gbogbo ara ṣe sọ̀ǹbọ̀ ẹ ńgbà wọn ti kẹ́sẹ̀ wọnú ilé gbogbo ẹ ti dàrú ọ̀gá àgbà náà dẹ̀kẹ̀rẹ̀ àwọn sì rè wọ́n tutù bí omi odò ni ọkọ̀ ru gbogbo ẹ̀ ní ọ̀rọ̀ ẹnu ò lè fi ọ̀rọ̀ ẹnu gbara wọn lẹ̀. ìyá mo fún. a fi sùúrù. sori èmi ò lè blame ọ̀gá o èmi ò lè blame ọ̀gá torí tó bá jẹ́ pé àwọn náà bímọ ni ṣé wọ́n gbé obìnrin mi wálé ó ní rísìn tọ́ka ti fẹ́. torí pé wọn ò bímọ alẹ́ ọlọ́ta yín gọ̀ so ń torí pé wọn wà bímọ ṣé ọlọ́run kọ́ ní ìsọmọ sáwọn ni wọ́n kọ́ ọmọ lọ́nu engine wọ́n kọ́ ọmọ jáde sọ́lọ́ ah, ah. kọ́ ní ìsọmọ ni. kí ló ń sọ yìí láìsí láìsí plastic product ok nǹkan tí mo sọ gangan yọ ó dàbí nísìnyí sọmọ èmi àti ẹ ká ní mò ń fẹ́ ọ ọ wá bímọ sọmọ pé máa fẹ́ obìnrin mi lè ọ. ọlọ́run ẹlẹ́dàá mi ò ní jẹ́ orí mi yóò ní jẹ́ kódà nínú ojú oorun gan nínú ẹ̀sàmpù gan o ò lè kọnu sí mi kí n dán ọ lóhùn ah! pẹ̀lú láòfò tó kó sojú yìí o ò lè kọnu sí mi kí n kó tiẹ̀ lè sẹ́ kódà lójú oorun tí n bá tají ń torun sùn ni irú o kọnu sí mi wà á kọnu sí mi. Ah! wà á kọnu sí mi. èmi màá ni you don't see me. ẹ ẹ I couldn't saw you yìí lè rí ọ kó lè ṣẹlẹ̀ ni I couldn't I couldn't betray my life. o le, o lè fẹ́ mi. kí n fi ọ pẹ̀lú gbogbo ọmọ rí odó tó sísẹ́ kẹ́ yìí. sébẹ̀ ni mo wá bí. mo rò pa fọ́jú ló kọlà fún ọ kí n fi ọ kó gbàgbé gbogbo eh, sílẹ̀kẹ̀sí dódó sí ń gi ọ̀rọ̀ aparun tó kó tó kó sójú kó gbàgbé ẹ̀sìn mi lára ọlọ́run ò ní jẹ́ orí ẹlẹ́dàá mi ò ní jẹ́ ẹlẹ́dàá mi kọ́ wọ́n mo ṣe kúrú kí ló ṣe ah. fẹ́ jọ máa produce yóò tẹ́mi àti ẹ bá kàn báyìí kí ló máa produce. a máa máa produce the product náà ni. ọlọ́run ò ní jẹ́ God forbid ah! I, I forbid you. ẹ ẹ jọ abájọ ààrẹ mo sọ fún mi pé sèmi ò kí n wo glass ni ṣé bẹ́ẹ̀ ni mi ò dáa tó ni. Ah! wo ibi táyà mo bá wà ọlọ́run dè kó mọ kó lórí aláàánú wàhálà ẹ̀ ò dáa kankan da etí ẹ tí ó bá tún wulẹ̀ sun wọn ó tún fẹ́ yọgun sókè díẹ̀ bíi tẹ̀sán ah! báyìí ni ó òfin kankan da. láìsí make up fún mi. Ah! ó òfin kankan da o. Ah! ó òfin kankan da síbẹ̀ ni wọ́n gbé pé má fi wẹ́ẹ̀ lọ mi mọ́ o má fi wẹ́ẹ̀ lọ. ìyá mo fún èmi ni wọ́n yá ìjọ ṣé ìwọ gan tó dá lójú ara ẹ pẹ̀lú make up olórí burúkú tó ń gbé káàkiri èmi ni wọ́n bá yí pé kí ni ẹ. òkèlè yìí nǹkan ti padà sí mi. kí ló ṣe ọ o. mọ̀mọ́ ti já mulẹ̀ ó jàmùlẹ̀kùn ó tán nítorí ẹ̀ náà ṣe ni ẹ má fẹ́ ní bọ̀lá jẹ́ lẹ́nu a minute olóbàjẹ́ yẹn tó bá jàmùlẹ̀kùn ó lè wá lọ rest lọ́dọ̀ mi. irú ọ̀rọ̀ wo ló ń sọ àní mo ti jàmùlẹ̀kùn nǹkan ti padà ṣe mí. ìyá amófu àjọ mọ́ra wa ni gbogbo eléyìí tó sọ pé tèmi àtẹ tábàjọ produce papọ̀ production wo ló good product a máa good audio a good lens good kini. <laughs> wọ́n fọwọ́ kàn mí jàre wọ́n bá ń lọ rè sílẹ̀kùn wọ́n bá ń lọ rè sí. ìyá amúfú nìṣó ń bẹ̀ yẹn kí n rún ẹ bígbà tí wọ́n bá gba ọrùn bàbá gébó mú. ọlọ́run ò ní jẹ́ mú ní kọ́ mọ̀mọ́ fi lú ẹ lọ mọ̀mọ́ fi lú ẹ lọ mí mọ̀ fi lọ mí. ṣé òun kọ̀ mí lóòótọ́ náà ni. bí wọ́n jẹ́ pé láì jẹun ko òun ta yín sọ́ọ́ ọmú ta yín lọ ah. ilé agbára olúwẹ̀ ni. káfíńtà lọ ọ olómi máa wọ́n tó gbé kàkí ṣé pẹ̀lú kí ni pancake mi tó tó tó sí báyìí náà. tó tó bẹ́ẹ̀ pẹ̀lú ọmọ orogun àtọmọ rí odó tó sín sẹ̀kẹ̀ yìí òun náà ní fi bá ọ sọ ó dáa kó lọ kọlà sí gbogbo ojú ara olúwẹ̀. Ah, ah. ìkàmàlẹ́yìn obìnrin ah, èmi báwọn sáré kí wájú ó lè dá kẹ́yìn ọmọ bàjẹ́ ẹ̀yin wá ń sáré bí gbogbo ẹ̀ ó ṣe polúkúrú musu ẹ mú ọkọ yín ẹ̀ fi lọ́kàn balẹ̀ ẹ fẹ́ ju ẹ̀mí ẹ̀ kúrò láyé kọ́ gbọ̀n ẹ wo ntí òye yín ni ẹ dákun ẹjẹ ń òye yín dáadáa o bí nǹkan ẹ̀kẹ́ báyìí ṣe Babájídé lónìí débi wípé ó kú lọ ké inú ẹ̀yin méjèèjì kò séyìí tí ó rògùn ẹ̀ pinnu iye burúkú sọ bẹ́ẹ̀. mi ti bá tó ń sọ̀rọ̀ ọmọ ọdún mélòó ni ta ti fẹ́ máa sọ̀rọ̀ ogún ẹ̀. lórí ẹbí èmi jà fún ogún mi jà fún ogún ọkọ mi àmọ́ ẹyọ kan ló dá mi lójú pé lágbára ọlọ lágbára ọlọ lágbára ọlọ láìpẹ́ lẹjìnà máa lóyún máa bímọ fọ́kọ mi ní kò pẹ́ kò pẹ́ rárá lágbára ọlọ máa. ní kíákíá ni. ni níwọ̀n là ń ṣe sàpáàpà torí wípé bí ẹ bá ẹ ní oyún láàárín oṣù mẹ́fà ẹ̀yin méjèèjì ah, ah, ah, ṣe bí mo ti ń kọ à wàhálà lẹ́nu. ẹ wo bàbá bẹ́ẹ̀ èmi ló yẹ kẹ́ ẹ kọjú sí i ó sọ pé mi máa bímọ àwọn oníkẹ́ bá mi bẹ̀ kán fi mí lọ́kàn balẹ̀. ó ti rò. ṣé bínú ta fẹ́ fi gbọ́mọ ẹ̀ òun náà náà jẹ́ kó sẹ́tù yìí ẹ ojoojúmọ́ ṣe náà máa ń dà mí láàmú tó máa ń fòrò ẹ̀mí mi ọkàn mi ò balẹ̀ ah tọkàn mi bá balẹ̀ ni definitely inú mi máa settle ọmọ aráyè wọlé síbẹ̀ ah ẹ mọ̀ pé àwọn inú wọn lè ti dí pẹ̀tà bọ́ ṣe rí inú wọn wọ́n lè ti fi ná gbàrà kan fi ná gbòòrò kí gbogbo ẹ̀ kó tèrè pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ ọmọ gan gbogbo bẹ̀ gan rùn sọmọ ọmọ ò lè wọ́ bẹ̀ èmi báyìí inú mi sì fresh àwọn oníkẹ́kọ̀ọ́ bá mi bẹ̀ kán fi mí lọ́kàn balẹ̀ kọ́mọ yẹn kó lè ráyè wọlé sínú ikùn mi oṣù kankan tó pé tó bá fi mí lọ́kọ̀ balẹ̀ máa lóyún dáadé. ó mà ṣe o. olùyẹ̀bí ọ̀rọ̀ yìí tí wàá fẹ́ máa pọ̀ ju bó ṣe yé mi lọ mo rò pé mò ń fòye gbé tẹ́lẹ̀ ni àmọ́ dàbí pé mi ti ẹ̀ ìgbà rárá n tẹ́ ń sọ ń sìn ní wípé tí mi bá lóyún kóṣù mẹ́fà tó pé ẹ̀ máa lé mi jáde. kí ló wí kì ṣe ṣe fẹ́ lé mi jáde ní ọkọ̀ bọ́ọ̀ bá ẹ lóyún láàrin oṣù mẹ́fà ọ̀tán nù gbogbo tó ń jókòó tì ọ parí nù bẹ́ẹ̀ mo sọ fún ọ kárí láyé ẹni béèrè ọ̀rọ̀ báyìí òun ló fẹ́ di ẹ̀gbọ́n ṣé rí babájídé tẹ̀ ń wò èmi kíní burúkú ìmọ̀ lọ́ọ̀yọ́ tí mo sì tọ̀yọ́ bọ̀ ṣé rí ikúmólú ikúmólú tẹ̀ ń fi sí ẹ̀yìn ọkọ wa tọ́jẹ́ ni ẹ̀mú wa hàn ó ní ohun tó dé bẹ́ẹ̀ ni torí pé bí ọba nídìí obìnrin kankan ò ní jẹ́ kúmólú eléyìí tó bá jẹ́ kúmólú ikú kó lórí ilé wọn lọ ni o gbogbo ọmọ tó bá wà náà lé wa tọ́nà ń bá dá lóhùn bó ti dá jídé lóhùn tó bí pé ọmọ ogójì ọdún gẹ́rẹ́gẹ́ ọjọ́ náà ní ọjọ́ lọ́wọ́. ah ah dadi bàbá abẹ stop ẹ náà tó bá jẹrẹ ni ẹ yé ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ ká ẹ náà ah kí ló dé tẹ̀dẹ̀ wá ń fi ikú dẹ́rù bà wá nulẹ̀ tẹ̀dẹ̀ ah ṣé ẹ fẹ́ máa fọkọ alára lójú ni ikú bíi ti báwo tó bá jẹrẹ ẹ stop ẹ ah ẹ̀dẹ̀ ń ṣe gbogbo ah, kí ni tẹ̀ ń ṣe o tún fẹ́ máa jọ skìtì òun yín ṣeré òótọ́ ọ̀rọ̀ bó ti jẹ́ ẹ̀bẹ̀ gangan ni ń sọ fún yín kẹ́ ẹ̀ láti yín kẹ́ ẹ̀ gbọ́ dáadáa. Chidi, what's he saying? Say something, don't be quiet. What, what, do you mean I should say something? Kí ló mean? Ah, kí kí okay, kí lẹ fẹ́ kí n sọ? What's going on? What do you mean what's going on? Ṣé tẹ́yìn méjèèjì bá ti wúwa pàlàpàlà yín tẹ́ ẹ̀ jẹ́ kí n sinmi? Ṣé ẹ máa ń gbọ́dọ̀ sí mi lẹ́nu gbà yẹn? Ó ṣe jẹ́ sí ilẹ̀ fẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Kí ni mo fẹ́ bá yín sọ? Àwọn ọlọ́sọ̀rọ̀ ẹ ju ẹ béèrè lọ́wọ́ wọn náà. Ẹ béèrè lọ́wọ́ wọn. Ṣé mi mo sọ̀rọ̀ fún yín ni? bàbá ẹ ṣàlàyé fún wa. ẹ ti fẹ́ di ẹ gbọ́ ẹ fẹ́ di ẹ gbọ́ ẹ sì farabalẹ̀ dáadáa mi tọ́ èmi tẹ́ ń wò yìí ni mo rọ̀ yọ tí mo tọ̀ yọ bọ̀. Vamos a dar un Delani. Ah, brother, báwo ni you? wá fa? Delani. Babe, ṣe wá okay. Ṣé wá okay. Bó ni Èkó ń kọ́ mbẹ̀? Rẹ́rẹ́. Ààbò. Kúrin. Ẹgbẹ̀lẹ́. Ẹ̀lẹ́ ah, o. Ẹ̀lẹ́ hmm. o. Ẹgbẹ̀lẹ́. Àyàgbà. Sọ́kò òsì jẹ́ opó. Ẹgbẹ̀lẹ́. Ẹ̀lẹ́. Ẹ̀kúrin o. Ẹ̀lẹ́. My daughter now. Ó dàbí Egbede la ní ọ̀rẹ́ tí ojú mi mọ́ o. Ọ̀rẹ́ ni. Ta ni lè? Ojú rẹ̀ ti lọ lára rẹ̀. Ọ̀rẹ́ tí mi mọ́. Làjà rẹ̀. Làjà. Irọ́ o. Làjà kan náà. Làjà. Làjà. Làjà làjà. Iṣẹ́ oko pé. Iṣẹ́ oko pé. Ṣé ń pa mi máa jẹ̀fẹ́ pẹ́ iṣẹ́ oko pé? Ah, ah, ah lájà wọ́n ti jọ ni ah, o oh, change. ṣé mo yàtọ̀ lójú ẹ̀ ni èmi ò yàtọ̀. lájà o ti age. mo ti. you are o ti age like o ti dàgbà. àgbáńdésí náà mi. oh my god. àgbáńdésí. ọmọ tẹ ẹgbẹ́ rẹ̀ náà. ẹ̀gbọ́n ẹ̀ ló máa jẹ́ àgálẹ̀gbọ́n obìnrin kan. òun kọ ẹ̀gbọ́n obìnrin tó ń sọ ni Sauda ni ó ti kú. yéé Sauda ti kú. ìṣẹ́ nìyẹn. àtẹ̀jọ́ kàwé ẹjọ́ iléèwé bẹ̀rẹ̀. délani ọ̀pọ̀ wọn sílífà. sílífà. Mm. Eh? sílífà. sílífà. sílífà. sílífà. sílífà rè. sílífà rè. Ah! sílífà rè. sílífà tọ̀lé. sílífà tí máa tẹ̀. Ah! àjẹgbàgbé àjẹgbàgbé. sílífà tọ̀lé. àjẹgbàgbé. ọwọ́ fi sílífà tiẹ̀ yẹ tọ́lé tọ́lé. Ah, why. àti sílífà ọlọ́ ti pé fifty o. a ah, ó ti o. kò tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ o. sílífà ń bọ̀ lẹ́yìn mi àbúrò ló jẹ́ sí mi. ń bọ̀ lẹ́yìn ẹ̀ ni àmọ́ ti lé lọ́gbọ̀n ọdún. ọmọ méjì why now ó ti lé lọ́gbọ̀n ọdún. Mm. why ó yẹ kí n máa ṣètò ìfètò sọmọ bíbí ìfètò sọmọ bíbí yẹ kí n máa ṣe why is this sílífà ọdún méjì èmi tí mo jẹ́ gbọ́n ẹ̀gbọ́n tí bímọ náà. ọmọ ń bẹ lára rẹ ni kódà gángbà tó lóyún inú bí mi mo fara ya àmọ́ àmọ́ ntọ́lọ́ ń fi ṣe ọ́ ìyàwó mi rèé ṣe pé pé sẹ́ksì mi mò ń yọ lò ní mi ìlẹ̀ lọ ẹni à o. ṣùgbọ́n wọn náà ṣe oko kù káàtó wálé òwò ẹ̀yìn wò. ẹ àbí bẹ́ẹ̀rẹ̀. ó ṣe mí o ó sì ó sì fún mi ní disappointment tó pọ̀ wò bí ìwọ ò bá tiẹ̀ gbọ́n ẹ káàbọ̀ rẹ̀ náà gbọ́n sọmọ pé ìyá rẹ ti kú. oh god. Uh, mami possible possible but pẹ́ pẹ́ tó kó làbúlé. ẹ rántí ilé ìwọ náà rántí ilé mọ́. ẹ actually kò ń ṣe bẹ́ẹ̀ ṣe ròyìn ẹ ẹ má bínú má bínú tí sorry don't, don't cry don't cry. ẹ ó possible because gbà máa fi kúrò níbí báyìí náà mi ò mo rántí pé kò rí sí much lọ́wọ́ wọn then gbàtẹ́bí náà dé kó nǹkan ò tí ì lè gádà so and there was no communication I could not call so nǹkan ò pé àmọ́ nígbà tí bọ̀dá mi ò pè yín ṣé téèyàn lè fọwọ́ pé mọ́mọ́ wa ti. mo fóònù na why you doing like this. mo mo ti fẹ́ rí ṣé mo bá gbé oko sọ̀rọ̀ ni kò sí fóònù lọ́wọ́ mi. ó yé mi o. ta ló lè yẹn kàn náà wo n tẹ́mi rò pé yẹ kó o ti nìsín tọ́wá débi tá a sì ń yẹ ẹ̀sìn ibi ẹnu ọ̀sọ̀rọ̀ òjò ni òjò ti wọ́ gbogbo yẹ pé rí wọn lọ. that's bad why will you do that. kọ́lá gbogbo àwọn kéékèèké tí máa ṣeré bẹ̀ wọ́n máa jì sí sàárè yẹ báyìí. ah ah no that's uncalled for. Eh, bẹ̀rẹ̀ pẹ̀kẹ́ iná lè ṣe báyìí náà at least wọ́n ṣiṣẹ́ ṣe bó máa ń gbé àgbà wọ àgbà ro àwọn ẹ̀fà tó máa ń ṣe. ẹ má wọrí ẹ má wọrí i will sort everyone i will sort everyone fún uh, communication kí tó kù bí bó tiẹ̀ jẹ́ torchlight àwọn fóònù tó máa ń tọ́nà sọ́bẹ̀ i will get every one of you. Ah! bó jẹ́ tọ́ná sómi lọ bá rà fún mi gbogbo ìlú ìní ìfihàn kọ́ ọmọ mi gba ara fóònù wàwú tí ò ní bàjẹ́ ọkọ rẹ ò ní forí sọ bẹ́ẹ̀. àjẹǹtà ah, àdúrà fún un. wo àdúrà yẹn ti mọ̀. Mm-hmm. Ah. délani ṣé ìwọ ló ní gbogbo ọkọ yìí. àyìnbó ní ìwọ. ìwọ ló ní. ẹ dírẹ́bà mi lélẹ̀. irọ́ ni tí ń wà. gbọ̀ngàn mo ti mú. o oh, good. ọmọ gbọ̀ngàn olúfin. o oh, good o oh, ah. good. gbọ̀ngàn mo ti mú. so ní ti bẹ́rẹ̀ àmọ́ mi a máa tún ṣe o kò tí ì sí proper arrangement so a máa ń dáadé ṣe nǹkan kan ẹ máa ń bí kí wọ́n fẹ́ tún òkú ṣe or something. bí ìgbà téèyàn yẹ̀yìn òkú padà. i know you are used to that wọ́n máa ń mọ̀ ń pa ẹ̀ so ẹhẹn so máa fi sí charge àwọn ọ̀rẹ́ wa àwọn Àjàyí àwọn Àdì. àwọn Àjàlá àwọn Òsénì. gbogbo náà ṣì wà. Ah, ọ̀tọ̀ bá rọ̀sẹ́nì ní ìsìn yà ah, ah. èyí ẹ̀ báyìí. ìyáwó ti jẹ́ ẹ̀ ìyá ti jẹ́ gan. abúlé yìí ò ní uh, there was no development eh, so eh, wọ́n eh, gádà gbogbo wọn a máa ṣe proper burial fún mọ́mì mo fẹ́ kó jẹ́ well befitting burial a máa tún bẹ́ẹ̀ gáàdì wọn ṣe. ìyẹn lè tó kun wọn wú gan èèyàn tán wọn. dílani èmi ò wọ ṣètò oúnjẹ fèmí ti bí oúnjẹ. no no no i can't give my friend poison wọn àwọn ọ̀rẹ́ mi bọ̀ láti kó nà wọn wọn sì máa sóúnjẹ fún wọn no mo ní kẹtura wọn láti kó. kó da kó sì oúnjẹ ń da. wọn láti kó then mi ìfẹ́ káwọn ọ̀rẹ́ mi dé kọ́ bá family house wa báyìí ìwọ gàjà ó ṣe dáadáa rárá o wọ́n bí wọn kì í ṣe wà bí wọ́n fi lẹ́nu ló ṣe wà. àbẹ́ẹ̀lẹ̀ ni ó ṣe wà kí wà sí tí owó kóté ń bá rí ni màá fi tán léṣe. ok don't worry wọn náà wọn ò rí wà ok so màá tún everything rẹ màá tún everywhere ṣe bá mi get àwọn brokila. lájà o wá wọlé kan wá wo gbogbo ohun tí ìyá rẹ fi lẹ̀. ẹ máa ti balẹ̀ jẹ́ o. à ilé ìbàjẹ́ kẹ́ gbogbo aṣọ ìyá ẹ̀ ìkan ti jẹ ìwé ìdànù dànù. ẹ má wọrí màá sọ́ọ̀tì ẹ̀yin náà ẹ má wọrí ìgbésẹ̀ fún mi. Èmi ni ń pa wọ́n lẹ́kún. Jẹ́m bá wọn. So, MPT mi àbí ẹ má wọrí owó tiwa, màá sọ́ọ̀tì wọn. Eh, eh. babe let's go let's go let's go. ọwọ́ àgbẹ̀yìn ọwọ́ àgbẹ̀yìn lójú. ẹ̀kọ́ ẹ̀kọ́ yìí ó tó lọ ti lọ ọ̀rọ̀ tó ti kú tó ti rìn tó ti re gbẹ́tẹ́gbẹ́ ti re gbẹ́ ẹ wá rántí ikú ìyá adélaní tó kú ah. ẹ̀gún àìsànkún ṣé n ti parí lẹ́kún jẹ. ó ti gbàgbé ni. kíkíni. Ah, ah, ó ti lówó. ẹ dábọ̀ ẹgbẹ́ mi náà ẹgbẹ́ mi náà. ẹ̀yin náà fẹ́. Ah, ah, ẹ fi méjì sí i ẹjọ́ pè. Ah, ìṣẹ̀ báyìí múlẹ̀ ń lu ìgàn o. sá. ẹ wo. ara ẹ náà ní sá. ṣe gbọ́ ẹ̀dẹ̀ ẹ̀gbọ́n ní ṣe bá a mọ̀ ẹbí ọmọ ti wà lẹ́wà ẹbí rẹ̀ ti ń yẹ dírẹ́fà ní ṣe ní gbọ̀ngàn abẹ́ yàwó rẹ̀. ẹ̀bọ̀ ẹ̀yin náà ń tọrọ owó báyìí nìyà wọn. ṣé gbowó yín padà. ẹ máa kó. ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹgbà. bẹ́ẹ̀rẹ̀ àbí kí náà ń pẹ́ bẹ́ẹ̀rẹ̀. ṣe ìwọ sọ ti gbà fún mi pàjọ wà lálẹ́ yìí torí kò pọ̀ síbi ká lé ní ṣó pariwo ẹ má pariwo. owó tẹ̀lé sílífà ní magun lára bẹ́ẹ̀ bá gun ẹ̀ tàkìtì dọ́jú alẹ́ ni o. ń gbọ́ wọn lẹ ní magun banko nǹkan mi. kò sí magun kò sí magun ní ṣèǹjẹ fún yín o. kò sí magun kò sí magun. Bolo yiyeceğim. Ayşe pípẹ́ ó ṣòfò bẹ́ẹ̀ dé bọ́dá mi. Ìgbà tó dẹ̀ di bí after level ni mo kúrò ní yàrá wọn ó dẹ̀ di twelve pé ká lọ wíjú wọn lábí bẹ́ẹ̀dẹ̀ láwọnú yàrá bọ́dá mi ò mí mọ́ mo ti rò bóyá ó ṣeré ní akitiyan mi láti rí i pé wọ́n jí wọ́n jí. délà ní kú délà ní kú. àdàtí fílẹ̀ pọ̀ tí a rọ́kà. Ah, ó ṣe ogójì ọdún láyé lónìí ó sì kú. Ah, kì í ti ṣe pé yẹ̀kẹ́ pé lápẹ̀ta kì í ti pé ń bá yẹn jà àkòlè jẹ́ bẹ́ẹ̀ Délání ò lè kú ìjọ òní Délání sì wá àti tà Délání ò lè kú Délání ò lè kú Délání ò lè kú. Ah! ọ̀gá. Yeah. Yeah. Ah! ọ̀daràn ah! ayé mi bàjẹ́. adúpẹ́ lọ́wọ́lọ́. èmi ta tèmi ta tèmi ta. sọ bẹ́ẹ̀ ah, mò ń sọ nǹkan ayọ̀ fún yẹn láyé yín bàjẹ́ ayé yín ò bàjẹ́ ah! ẹkún ayọ̀ ni ẹ fẹ́ sun adúpẹ́ lọ́wọ́lọ́. babájídé ìsọkún ayọ̀ ìsọkún ayọ̀ ẹkún ìbànújẹ́ ní gun ẹkún tèmi sun tèmi yé mi tèmi yé mi. ẹkún ayọ̀ ni mo mọ̀ ẹ wò ẹ wò ọkọ mo ti fẹ́ wo mo ṣe máa pè yín ẹ kọ́kọ́ délé mi náà owó tẹ máa pín fún gbogbo àwọn tó ti mọ̀ pé mo wá sádùúgbò ni o mo ti ráwọn ọmọ tó ṣáà ń sáré kiri pé mo dé mo dé ẹ máa bá mi hà fún wọn kó má bàa máa yọ yín lẹ́nu kí tó kúrò níbí mo máa send five hundred thousand naira sínú àkáǹtì yẹn. ìlàjì mílíọ̀nù. mo máa send ẹ̀sà àkáǹtì yẹn gbogbo oúnjẹ tẹ máa jẹ tọdún yìí máa fi parí ó wà ní mọ́tò. ọlọ́run ti da ọlọ́lá débi wípé ó bùn mí ní ìlàjì mílíọ̀n ó sì ní ìmọ̀ lára. mo máa sẹ́ǹdẹ̀ sí iye tó kúrò ń bí. Abájídé o ti lówó o ti lówó ah! èmi tó bàjẹ́ lẹ́ẹ̀kan sí. ayé mi tó bàjẹ́ lẹ́ẹ̀kan sí sẹ́. báwo lè ṣe máa sọ pé ayé yín bàjẹ́ ẹ má sọ bẹ́ẹ̀. ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó lágbára ni olúborí bí ọmọ méje iṣẹ́ àgbẹ̀ paraku sí ni wọ́n ń ṣe àtàwọn ọmọ méjèèjì tó bí bẹ́ẹ̀ ni wọn ò sì là wọ́n ń bẹnu òkìtì ìṣẹ́hùn tó fi jẹ́ pé gbogbo aráàlú gan-an wọ́n ti ń fẹnu ẹ̀gàn bú wọn wọ́n ń pè wọ́n ní ìṣẹ́dìran hmm. inú olúwo odò ló bá lọ bá òòṣà bàbá wa òòṣà náà ni wọ́n ń pè ní òòṣà kúmólú. ni wọ́n bá lọ sọ kú sóòṣà lọ́rùn pé tọ̀ òòṣà kúmólú dákun jọ pègún àìrówó lẹ́ni ìdílé wa bá wa parẹ́ pègún olóṣì ìdílé wa bá wa parẹ́ kéèyàn kan tiẹ̀ là nídìílé yìí kí wọ́n lè mọ̀ pé tọ̀ àwa náà lówó lọ́wọ́. òòṣà kúmólú mọ̀ gbọ́ ó sì gbà àìyàn rọ̀ ló pa baálé ilé ń pè. bẹ́ẹ̀ tó ní igbá wúwo jàwó lọ hmm. bàbá olúborí màdé di òòṣà ó mà tọrọ owó wípé kí òòṣà fún ọmọ òun ẹyọ kan báyìí kó fún lówó ṣùgbọ́n kàkà kí olúborí béèrè ẹ̀mí kíkùn kún owó tó béèrè kò má béèrè gbogbo àwọn olú ọmọ tó bá wà ti ní owó lọ́wọ́ báyìí tí wọ́n bá ti ń pín ogójì ọdún ẹlẹ́mìí bá ń gbẹ mi. ẹ lẹ́lẹ́ dákun jẹ́ bíọ́ kò jẹ́ bẹ́ẹ̀ dákun jẹ́ bíọ́ jẹ́ bíọ́ Babájídé ó ah. ti tún mọ́ ọmọ ọdún mélòó báyìí. ọkùn ah ọkú mi ní pẹ́ pé ogójì ọdún. ó ti tán lọ gbẹ́ sàárẹ̀ ẹ̀ lẹ̀. ọkọ ẹ má sọ bẹ́ẹ̀. ralẹ̀ sẹ́gbẹ́ kan níbi ilé ẹ̀ kọ́ gbẹ́ sàárẹ̀ ọkọ ẹ má sọ bẹ́ẹ̀ sẹ́ ọkọ ẹ má sọ bẹ́ẹ̀. o ti ń pa mí lẹ́kún fún ọ líle. Ah, kí la máa ṣe kí la máa ṣe ń kú. O ní o ní solúṣẹ. bá a ti ń lò ní ni bá a ti ń ba ni ìbọn sáà ti rí ti dé la ní oríta àwọn èèyàn kan tó ti ṣẹlẹ̀ tó ti ah. ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èyí torí ìtẹ́ ní ọ̀ka kó kò ṣe torí ẹlẹ́ẹ̀kejì kò ah! olúwa o Yeah! Chide! Chide! Something like this is going on in your life and you didn't even need to tell me. I'm your legal wife. I'm your first. Kini mo ṣe fún ẹ? mo ṣe máa ń gbàdúrà tó. O ò tiẹ̀ wá bọ́ mi gbọ́ rárá kí n tiẹ̀ fi sínú àdúrà mi. Ah. Abájọ, n máa ń gbàwẹ̀ gbawe every Tuesday. Is that the reason? Look at me. Oh, dẹ̀ ro pé yẹ kó fi tó mi létí. Mo dẹ̀ máa ń bí ẹ́. Okay, okay. Kí ni particular prayer point tí o máa ń ṣe ní ọjọ́ Tuesday? Ètò àdúrà gbogbo ló ń gbé kalẹ̀. Kí ni díẹ̀? Tó bá mọ sọ fún mi pé ṣáà máa gbàdúrà kí ẹ̀mí ẹ̀kọ́ mi gùn. Kì í ṣáà máa gbàdúrà fún longevity of life. So this is what you mean. Ah, so nǹkan tó ń tó ń tó ń tọ́ka sí ti ní ìmọ̀lélẹ̀. Babájídé babe ó dẹ̀ sọ̀rọ̀ ah, tó dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ mi àti ẹ bá ṣe jọ lẹ̀pọ̀ tó tó mọ̀ bẹ́ẹ̀ mi àti ẹ bá ṣe jọ close tó ah, èmi àti ṣàmọ̀ yìí pé láàrin àwa méjèèjì èmi ló like jù ò kí ń fọ̀rọ̀ ẹ̀ pamọ́ fún mi ọ̀rọ̀ tó lè báyà lé mi sọ̀gọ̀ èmi ló máa ń bá sọ ah, kí ló dé tó wá fẹ́ lè pamọ́ fún mi èmi ló trust láàrin àwa méjèèjì náà kí ló dé tó sọ fún mi pẹ́lẹ́mì kúkúrú ni ẹ̀ náà. hello ọlọ́run ní ṣọkọ tèmi lẹ́lẹ́mì kúkúrú are you okay? from where is this one coming from? you want to see the rage in me abi? o fẹ́ rí bínú mi gbogbo nǹkan láyé yìí mo fi báwọn ṣe kí ṣe bí tọkọ mi o mo gbà ẹ́ láyè kó wá ni it's fine that's what he wants but please don't má pe ọkọ mi lẹ́lẹ́mì kúkúrú. Can you see your mad wife? Did you just hear what she said? Ah. So what qualification oh. fún ẹ? Did you hear? Ẹ̀wọ̀n eh, oh, eh, oh, ẹ̀yẹ́ fílẹ̀ o, ah, eh, kì í ṣẹlẹ́mì kúkúrú ẹlẹ́mìí kúkúrú sì tán ni gẹ́gẹ́ bó ti pè ṣé ẹ wá rí eléyìí tó jẹ́ kókó mbẹ̀ òun ni wípé láàárín oṣù mẹ́fà àti nǹkan díẹ̀ sísìn lógójì ọdún babájídé ó pè. Oh, bahunambangangainanga aye maso mwe maso Hey, la la